ṣe oúnjẹ kan obìnrin ọbẹ̀. ìwọ ló ń ṣe wá. àmọ́ iṣẹ́ ìwáṣọ ní kíákíá ń tọ́ wá tó tọ̀ padà wá ní. ìjà yín tán ayégun ò dúró lójú kan mọ́. ìdèrè yàn bí. èyí máa ló nǹkan kan ayé máa upgrade ni ojoojúmọ́ láyé upgrade. èmi network ti pure sọ́dọ̀ bá dókè má ṣe fún ẹ̀ náà tí wọ́n á wá nínú mi. Mm, mm, mm, má gbìyànjú ara rárá fún inú òṣèlú lọ́wọ́ ẹ̀yìn lẹ́yìn kí. wọ́n yóò sùn mí lọ́dọ̀ ajẹ́ bá jẹ́ kúlẹ̀ lẹ́nu ṣé o ti tọ́ bá ti jẹ. Ah, irú bàbá mi wo ni ṣojú kí n tì ní. ẹ bá gbọ́dọ̀ ń gbé wake up o wake up from your dream ọmọ ọlọ́run. ẹ̀mí à ń lò kó wọ́n dàbí èpè ló máa ń kí n ṣe pé gbogbo ẹ̀ ṣe. amúniri pé ẹ wà nínú. nínú ilẹ̀ tí ìmú ń sì tẹ́ bẹ̀rẹ̀ sí nílẹ̀ wà ní ìbànújẹ́ ló máa pààyà yín. ìwà orúkọ rere ó sàn ju wúrà àti fàdákà lọ. if i no get money na sin i no go forgive myself. ṣé mo lè wo àwọn. ọgá sẹ́ẹ̀tì àwọn desperado làwọn ilé. lẹ́yìn méjì ẹ ti rí ìwé rẹ̀ ham o sọ di mugu. baby uh, seriously mi really understanding. nǹkan tó ń sọ like eh, kò yé mi nǹkan tó ń sọ kí ló ń like what's, what's going on. sọ ọ̀rọ̀ wípé gbogbo àṣírí ọ̀hún ni tún sí mi lọ́wọ́ àbí pẹ̀lú bó ṣe fẹ́ ṣe wedding. èmi wedding. I never believed and I've never dreamt that this could happen to me. èmi fẹ́ ṣe wedding baby báyìí kan òyìnbó dáa ni wọn kò sí nǹkan tí mi lè fi búra sí wedding like ah, kí ló ah bó ló ti fẹ́ gbóhùn nǹkan bẹ́ẹ̀ mo kówó fún ẹ ìwọ ná lórí ẹlòmíì mo fi gbogbo ẹ mo fi dá Ọlọ́run tálàárọ̀ bá ní kò dá fún ẹ alálẹ̀ ò ní jẹ you the stupid idiot. babe babe see see see there's one thing i cannot i i, I cannot lie to you mo ṣe wedding pẹ̀lú anybody please mo ti sọ fún ẹ tipẹ́tipẹ́ pé relationship tó bá tó bá ti dùn àwọn èèyàn máa fẹ́ penetrate please please abeg in the name of God you o mọ̀ o mọ̀ pé wọ́n nìkan ni mo ní náà. ilé ayé ilé ayé ẹ tí ò bá fẹ́ jẹ́ kí àwọn òbí tó bí ẹ lọ́mọ fojú sunkún ẹ don't you ever call my number. ẹ ẹ ọ ọ ọ baby. ọ oh. báwo lọ̀rọ̀ ṣe lake sita. ṣe ní lady bẹ́ẹ̀ sí kí ẹ like ṣé yóò ọmọ yẹn fa yín. ẹ normal. Ah! ọmọ yẹn fa ọmọ yẹn dá ọmọ yẹn bá bá ọmọ lọmọ yẹn. like bí mi ṣe jẹ́ bẹ́ẹ̀ sí máa tí mo ní bẹ́ẹ̀ sí ti tó fi lọ wọnú ara wọn. mi jẹ́ ìwọ ló ti lọ. bá a ṣe ń ṣe ilé ìbáyìí tọ̀dọ̀ mi lè máa ṣe next. mi àtúndé ẹsẹ̀ díẹ̀ ni. ìyẹn tún pọ̀. transformer mi ló ti fẹ́ paná yìí. transformer tó ń tọ́ fún mi ló ti fẹ́ paná yìí. Bánjí! Bánjí! wọ́n ló ń pè mí. mi ò ní kan ẹ̀mí ó fẹ́ sọ mi bó ti yá mi. kò sí eré mọ́. bọ̀ bọ̀ bọ̀ bọ̀. hello Banji come back here please mo ti ń pariwo ẹ̀ náà ṣó ìgbóhùn mi ni. ẹ kí n yọjú. just come just come. ẹ kẹ́ ẹ yọjú jẹ. ẹkùn. gáwọn tẹ bá wọn mú lọ́jọ́ ẹ̀ ó fà yín ó lọ́wọ́. I really like her. Um, yes no very nice. ọmọ kébì lójú fashion lọ. trust me. ní pọpọ yìí ga. àti ṣetán ọ̀rẹ́ mi. me. pè mí yẹ mo pè ọ ṣé kò sí mo pè ọ mo pè ọ there is a big problem now big problem. yes sir. Ah, nǹkan tó ṣẹlẹ̀ gan-an ni pé you know. I'm gonna náà wọn rẹ mi close mọ mi so i can't. i can't lie to you. Mm, I can say that again. mo ti máa ti máa parọ́ fún everybody Then come out here, ní ẹ ló dàbí transformer tó ń tó ń tanná fún here. Okay. yẹ kó ti is ẹni ẹ̀kan kan ní source gbogbo bó ṣe ń ṣẹlẹ̀ life mi recently like òun ló ń like òun ló ń jẹ́ káwọn yẹn máa big boy ṣá. Hmm. so yẹ mo constitution òní ìsọmọpá fẹ́ ṣe wedding so my plan was pé kí nǹkan tí ẹ ṣe kó dẹ́dílé kó máa mọ̀ lọ́hùn kò sí ní nàìjíríà. Hmm. but now sì ó ti mọ̀ báyà sílé tuntun. ní sùúrù ní sùúrù nǹkan tó ń ṣára ti sọ fún mi ni wípé ó ní ọmọbìnrin kan yẹ ló ń ṣe gógó gbogbo bó ṣe ń mí tọ́wọ́n hìlì ẹgbẹ́ big boy yẹ ló ń ṣe àbí. èèyàn kò ti yẹ èèyàn ló ń sanwó èèyàn kọ́ọ̀lẹ́ ló mú wá bá mi yẹn. ẹni yẹn ni ẹni yẹn ni tó ń ṣe gógó yẹn. exactly. ah ó my love kúrò lórí ìyẹn náà mama má ti gànbọ ṣe náà à náà ń sìn kàṣálà ti burst kàṣálà ti burst ó ní tí n bá ti lè ṣe wedding nìyẹn pé mi gbọ́dọ̀ like kémi àti òun ká má pàdé mọ́ ni mo ti fẹ́ bẹ̀rẹ̀ nǹkan tó máa ṣẹlẹ̀ lélẹ̀ you need to do something for me understand tọrọ bá rí báyìí code zero zero seven nìyẹn máa lò james bond hmm. understand as ọmọ gbọ́n ó ṣe lọ lórí títì so tọrọ bá rí báyìí sàmánì a gbọ́dọ̀ bounce ẹ̀ sí straight kí everything lè lọ proper o máa ní láti bá mi pe ìyàwó mi nsìn mi ní láti parọ́ fún ẹ o máa ní láti stop wedding ah! ah, gbogbo ta ti wá nù ńkọ́. I can't do it mo lè ṣe anything to máa kí career mi do you get it so format yìí ló máa bá mi lò má lo fóònù ilé lo fóònù ilé so just call her and tell her pé òun mọ bó ṣe ń ṣe mí pé bá mi ṣe gángan pé bá mo ti kí ẹ jẹ tó bá dẹ̀ ti ń gbèrè báwo ló ṣe ṣẹlẹ̀ kí ni kò court phone má dẹ̀ pè mọ́ má gbé kọ́ mọ́. like bí passion yẹn ṣe jáde tí wàá ní mo understand kí ló ní mo pa eh? so lóòótọ́ ni pé èèyàn ti lè ṣe nǹkan kan tó máa bọ̀. bẹ́ẹ̀ni eh? really oh. ọkọ ìyàwó ó try. ẹ ló ní. ẹ ló yàwó Banji ló ń sọ̀rọ̀ bestman Banji ló ń sọ̀rọ̀. ọ̀ ah, bọ̀dá Banji báwo ni ah wàhálà ti ṣẹlẹ̀ o wàhálà ti ṣẹlẹ̀ o wo ọkọ ẹ ọkọ ń ṣe gángan kiri ni ó ń ṣe gángan gan ọkọ dìde pariwo ni yéé ah wàhálà ti ṣẹlẹ̀ o ah ṣé gbogbo ẹni ojú máa fi sọ̀rọ̀ ni ó dà ìyàn ti ya wèrè. kí lè sọ ọkọ iṣẹ́ kí ni. ìfádùn yín sọ̀rọ̀ yìí gan ó ti gé mi jẹ. àló ah, ó ah, ń ṣe gángan gan ṣe nǹkan tá à ń sọ yìí serious matter ni ó ti gé everybody jẹ ó ti gé everybody jẹ olóògbé olóògbé.

iṣẹ́ tí wọ́n jẹ́ fún ẹ kó má yẹ kọlẹ̀kọlẹ̀ màá ní kó rí mi nínú ọ́fíìsì ká tún ṣe àlàyé lẹ́kùnrẹ́rẹ́ fún ẹ. rí mi kó tó lọlé o. ṣẹlẹ̀. táàmù bẹ́ẹ̀ ló fò yín lẹ́kọ̀ọ́ bàbá ìṣe bá gba ìṣe yín ẹ máa ní problem. ẹ ní sùúrù ẹyin lẹ sì ń jẹ̀bi yín báyìí ẹ lépo ni níta sọ ni pé epo ti tán epo ti tán ẹ ẹ kí. àtìgbà mo ti ń gbé yín bọ̀. láti ìgbà tí ẹ ti ń gbé yín bọ̀ ó ti ṣe díẹ̀ báyìí o. àti wákàtí mẹ́fà. Ah, ah, kò tí ì di wákàtí márùn-ún o. Ah, mo gbé yín tó twelve ẹ wo táìmù tó six la wà táìmù ti lọ ẹ ṣàánú mi ẹ fún mi lóòdù mi tẹ̀lé ọmọ. ẹ mọ̀ sí bẹ́ẹ̀ wò ẹ mọ̀ sí bẹ́ẹ̀ ẹ ti débi tá a ń lọ sí bí ọlọ́sàn ni mo sọ fún yín pé mò ń lọ. àbẹ sinwin ọlọ́sàn lórí burúkú o. mo sọ fún yín pé ọlọ́sàn mò ń lọ. ọlọ́sàn ọlọ́sàn estate baruwa christian tí mo láwàá yìí. ilé ibi ilé kò sílé ọlọ́sàn kankan ní àdúgbò yìí. ó yẹ ọlọ́sàn mo ṣì lẹ́ ń lọ ẹ dẹ̀ máa tẹ́ owó ìdílé ẹ dáhùn káfẹ́ ah, tó mọ́ndé. ètò lè rí. ọlọ́run. epo tí a fẹ́ nu ọ̀kadà yín. ẹ ẹ lóòmí fẹ́ máa ti máa ṣèlú lọ́dẹ sí mi ò lọ mọ́. ẹ ẹ ẹ mo sọ̀rọ̀ ṣé ẹmẹ tó ń jẹ́ sáwèrè. sáwèrè. bẹ́ẹ̀ ni. sáwèrè. ẹ ti gbúrò sáwèrè rí. sáwèrè àbí sáwòjì sáwòjì ni mo gbọ́ rí o. èmi gangan ni bàbá wèrè sáwèrè ẹ̀gbọ́n ọ̀jì. ah èmi rẹ pàdé. bàbá wèrè. èmi ni. ẹ̀gbọ́n sáwòjì. èmi ni. fámìlì ni. èmi ni ẹ wò mí dáadáa wèrè lórúkọ mi o mo ti sẹ́wọ́n yìí o. èmi ò wo pé n wo bí oyin tẹ́lẹ̀. owó mi dà. ẹ má ti bẹ ẹ ní sùúrù wa ẹ ẹ sẹ́yìn gbé mi níbi tí mo lọ mi ò lọ́mọ fún mi náà ní ẹ̀yà wẹ̀rẹ̀ ta ẹ má ẹ wọ ẹ wọ èmi náà gan èmi náà rọ. mo gbé ẹ ní sùúrù ìlówó yín ni kí ló lè tó yẹ ní sùúrù ẹ má yà sọmọ mi lára ẹ má yà sọmọ mi lára. ẹ bẹ fẹ táyà yìí ìyẹn àpòbí jábọ̀ ah, five hundred ah, naira ah, kí ló dé kí ló dé àgbà ojú yẹn máa ní máa bá yín fa wèrè èmi náà èmi kan lórí fúnkúrú yé èmi gbé mo dé mo dáná mo dáná kí ló dé dé wò náà ah ṣe ẹ ẹ bẹ kúrò bó ti bẹ lápò mi ẹ bá mi ṣe kí ló bá mi ṣe. ọ̀dọ́ àbá mi fọ́ kí lẹ. ẹ̀mú wèrè ẹ̀mú wèrè. àtàwọn ọmọ mọ̀ sẹ́lẹ̀ tẹ́lẹ̀ ẹ̀ mọ̀ ní sọ́ni burúkú. mo dá mo mú sẹ́lẹ̀ padà sílé báyìí ẹ̀kọ́ wẹ̀rẹ̀. àrùn orí wọn ló jẹ́ kí ó yẹ kí tètè mọ̀ tó ni wọ́n ti tó gbọ́kàdá Polo. Like, you're so sweet in person. What is up with you, Rabi? Oh, my goodness. And you go fine. In fact, <laughs> I know what I'm saying. Thank you so much. Well, ẹ wò ilé tẹ̀ sọ dùn fèyí. ṣùgbọ́n ọ̀pọ̀ tí mo rẹ̀ yẹn mi ò lè wait láti rí twelve jẹ́ kí n yẹ. bá a rẹ̀ balẹ̀ ṣé bí mo ṣe dé báyìí ẹrù ẹrù ti di sójú kan mi ò tí ẹ change mi ò ṣe anything kan gbé luggage pé kí ṣàwà gbẹrù ẹ fún ẹ náà ni. i trust ẹ. Ah, i'm sure you will love those things i do actually. ṣe ṣàbá wa náà ra kọ̀bọ̀. Ah, àǹtí ẹ rán mi kọ̀ọ̀kan. ọ̀gá <laughs> kò lè wait mi ì lè wait o. ọ̀gá. Ah, kí ni chanel tó ló wọlé. Oh, oh my God. This is a two-piece. Wow. The two-piece So my like you. Yeah. the <laughs> final finally there. Timba was sneakers last summer. Oh, my favorite. Oh, you like it? Love it. Thank you. Shake it. And I'm sure you're going to like this. Oh, look at this color. Oh, beautiful. Being your best friend, you mean my rocket. Larry. <laughs> What mag oh my god in town? Like seriously, oh my god. And I know you're going to love this. Oh, I love a good day. I love, a I love it. Oh, okay, Gary. Yes, I'm Gary. Gary, yes. Gbogbo tẹ̀ mú lábẹ́ ìkan tẹ̀ mú jáde tẹ̀ mú jáde tẹ̀ mú jáde èyí ń àmọ́ ní kò wálé rán. Tẹ́lí ìtẹ̀ mú lọ́hùn tábẹ̀ ò bá mú ọrùn bá hàn tó wọ̀ tán tó wà wọ bàtà gíga tí ẹ mọ pé kò kò kò kò kò kà tó bá wọ màá fọ́ mi màá fọ́ rárá màá fọ́ dàlẹ́ báyìí màá fọ́ dàlẹ́ yẹn báyìí. excuse me excuse me ẹ like ṣe jókòó síbẹ̀ yẹn tẹ́lẹ̀ ní abẹ́ kan lálẹ́ mi. sèmi. ẹ̀yin lẹ sọ̀rọ̀ ń sìn náà. mo mi wà bí tẹ́lẹ̀ sẹ́yìn rí mi tẹ́lẹ̀. ẹ wà bẹ́ẹ̀ nígbà tí yẹn ṣe kí èmi ò lè lálẹ́ wo wọn wá bí ni. ẹjọ kí ni kí ló fún yín ní ọdá sí ti tálẹ yín tá ló pè wọn sẹ like kí ló ń ṣe mẹ́ta làwọn like mo bá ọ̀rẹ́ mi sọ̀rọ̀ ẹ̀dá sí who are you ṣé ẹ̀ mọ ibi tó yẹ kí ṣe yín wà you know if it's the gate man let me go to the gate why would he be seated with us like kí ló ń ṣe bí báyìí now ẹ sọ̀rọ̀ now. ọkọ ọ̀rẹ́ wa Ọmọ́tọ́lá ni wọ́n um, ó ṣe ń fi ọ̀rọ̀ sí àbí àwọn sùn báyìí um, ọ̀rẹ́ Ọmọ́tọ́lá ni wọ́n ọ̀rẹ́ bí ọkọ wọ́n ṣe jẹ́ nìyẹn but no big deal. màmá sọ̀rọ̀ bẹ́ẹ̀ máa kí n bí mi sí ẹjọ́ ẹjọ́ ìjọba ọ̀rẹ́ mi sọ̀rọ̀ cause mi ò mọ̀ yín directly ọ̀rẹ́ mi ló jẹ́ mọ̀ ni. àìkọ́ mọ́tọ́lá kí ni nǹkan tó ń sọ gbogbo mi ò dá sáǹkan tó ń sọ ò rí bó ṣe rí yìí wọ́n jọ àgbo. akọ́bí. ò bébì. tani bẹ́ẹ̀bì ẹ̀ ṣé kò máa ṣí ẹ́ tójú ọba ti ẹ̀ṣọ̀nà fẹ́ ọmọ bí tó yẹ kó ti máa sọ̀rọ̀ kí ló yẹ kó ti dá sí lọ́rọ̀ báyìí wọ́n lè ṣe jókòó sílẹ̀ kí lẹ́kọ̀ọ́ mi kan. orí fáwọn èèyàn gidi sọ̀rọ̀ ń da ṣé wọ́n fi ẹ̀ sọ̀rọ̀ ni báyìí please. ẹ jọ traditional ruler jẹ́ kó máa lọ jẹ́ kó máa lọ. mo ṣe ń gbẹ́nu lé ètò òmọ̀nà yàrá ẹ̀ mọ́ òmọ̀ yàrá ẹ̀ mọ́ nílé yìí. ò ń ṣẹ́jú ẹ̀ ó ti yé mi ó ti yé mi oúnjẹ tí pọ̀ jù ni. ọmọtọ́lá this is not the right time for this. nǹkan kan ò yé mi ọ̀rẹ́ àwọn méjèèjì ń sọ nǹkan kan wọ́n ní ọ̀rẹ́ bí ọkọ like what is really happening bá mi sọ̀rọ̀ lóòótọ́ who is this man. pásítọ̀ yìí ló sọ fún mi pé tèmi àti bọ̀bọ́ ìbàjọ́ ń gbé papọ̀ nǹkan mi màmá lọ sókè sí i ọlá mi máa máa lọ sókè sí ṣá. a ah, ló má sọ̀rọ̀ bẹ́ẹ̀ mọ́ like o pásítọ̀ sọ̀rọ̀ fún wọ abẹ́ máa gbọ́ ọ̀kọ́ tó ń so, ni pásítọ̀ wo ló ń parọ́ fún ẹ pásítọ̀ ti ń parọ́ fún ẹ sakama jẹ̀nà máa ń pe kinní yẹn yìí tẹ́ lókà náà mọ kinní yẹn tó tó ká nípè wọ gbọngàn lọmọ pásítọ̀ ṣé pásítọ̀ máa rò lọ́kàn ara wọn pé ẹni yẹn pẹ̀lú bó ṣe rí yẹn ní kẹjọ máa gbé like ọ̀rọ̀ yìí ó ń bà mí nínú jẹ́. pásítọ̀ mi gangan so, sọ fún mi. dákẹ́. ọ̀ ah, sí nǹkan tuntun lábẹ́ ọ̀run it's one of those things in life bí wàá ní gbé. àǹtí ẹ mọ̀ pé bí mo wọlé lẹ́ẹ̀kan yẹn àti yín jọ sọ̀rọ̀ dáadáa and I, I told you I like the way you look and you look like someone that is exposed kálẹ̀ yìí gangan lẹ wà ní position ẹ má lè fẹ́ èèyàn bẹ́ẹ̀ yẹn abẹ́ gbọ́rọ̀ tẹ̀sán náà kó dá náà love your neighbor as yourself ẹ lè má sọ̀rọ̀ burúkú lẹ́nu náà ọ̀rọ̀ tẹ̀sán yóò dá náà báwo lè ṣe máa ní tó wú ẹni yẹn. still kò sí big deal. kò sí big deal. ọmọ tọ́lá hmm? ó ti dà mo fẹ́ believe pé you were hypnotized or something o mọ nǹkan tó ń sọ bóyá ó ti fògùn bá ìsọ̀rọ̀ mi èmi ni mo máa jẹ́ kó gbìyànjú kúrò lójú ẹ̀ tó ti gbọ́ you know what just call that akande or akanfora i don't want to know his name it looks like something i don't want to ever see in my life like i am really angry i am really crazy i cannot believe that with your level like with your class tí mo fi ìpín yàn ńlá ni ẹ àmàjọ máa jáde ń sìn like kí gbogbo wa lọ́kọ́ kí gbogbo wa jọ jáde kí wọ́n á jọ́rú ẹni yẹn kí like ṣe tí ẹ ti ń ṣe nǹkan àǹtí máa ṣe nǹkan kan lọ́bọ̀ èmi rò pé ó yẹ kí nǹkan ti máa ṣe. bọ́kù kì í ṣe ọmọdé náà ó mọ nǹkan tó tọ́ sí mọ nǹkan tó fẹ́ mọ nǹkan tí ò fẹ́ náà yes choice ẹ̀ nìyẹn náà. ìyẹn ló mọ̀ kí ṣe ara. àná ah, mi máa sọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn wọ́n jẹ ẹranko wọ́n jẹ ẹranko wọ́n jẹ wúrẹ́ ẹ jọ tóbi ọlọ́run ẹ̀ jìnnà sí mi ẹ̀ jìnnà sí mi mo lè fọyín létí pẹ̀lú ọ̀rọ̀ burúkú tẹ̀ sọ yẹn náà ẹ̀ lè sọ inú yín dẹ̀ ń dùn ṣé kójú ọmọ ìyá yín ni ẹ máa gbà kó jẹ́ kúrò ẹni yẹn ló máa fẹ́ sísọ́lá gba ọ ló máa ní kàn máa lọ àìjẹ́ kàn máa lọ ó ní láti lé wọn jáde jáde bí mo ṣe ń sọ̀rọ̀ yìí I cannot stand this shit this is annoying shit no you don't bring me here to say this rubbish wọ́n dẹ̀ mọ̀ pé wọ́n ló gbé mi wọ́n lóyún mẹ́ I don't like it ẹ̀ ẹ̀ sọ shit ẹ̀ sọ shit ah wait rí ah no. Eyi calm down, ah, calm down. Èmi ti sọ sọ sọ wọn gbọ́, but ó mọ̀, ó ní co-prophet láàrin wa. Kò fọ́nì láìpẹ́ ní nǹkan tó bá wọn ló lè. kàn tẹ wà ẹ má sọ̀rọ̀ yẹn mọ́ fẹ́ ẹ má sọ̀rọ̀ yẹn mọ́. take it easy what will you do what will you do. abẹ́wò ni. jókòó àpọ̀n mo fẹ́ rí ẹni fẹ́ bẹ́ẹ̀ sọ̀rọ̀. akọni. Mhm mo pè ẹni tó pé mo fẹ́ rè sórí ìbágbé mi àti ẹ kò lè rọgbọ mọ́. irú ah, <laughs> àwàdà wo ló ń bá mi ṣe ìbágbépọ̀ èmi àti ẹ nínú ilé kẹ̀ ṣé ọ̀rọ̀ tó lọ fẹ́ bá mi sọ náà nù ṣé èmi àti ọmọ fẹ́ra wa ṣé ìmọ̀ gbé lọ́tọ̀ ìwọ ọmọ gbé lọ́tọ̀ ni. àpọ̀mù ní sùúrù náà ní sùúrù jẹ́ kí n kúkọ tó sinmi sórí kò ń ṣe pé bóyá torí pé òun lọ sìn in fact tó bá ní ìdẹ́nìtì o lè pè mí lórí aago mo máa tẹ̀ ẹ́ ah! bẹ́ẹ̀ ni mo fẹ́ lo lé mi ni. Ah, mo dáná dúnà àbẹ̀wò ọmọ tí ń sọ kíní ìdóòtọ́ lọ́mọ mi lọ́wọ́ mọ̀mọ́ sí bẹ́ẹ̀ ìmọ̀ lẹ́yìn kankan lẹ́yìn wọ̀. tọ́ọ̀pẹ́ àkọ́mú tọ́ọ̀pẹ́ ìjà ọtí ń jẹ́ kó máa sún mi o. ọmọ tí ń sọ kíní ìdóòtọ́ lọ́mọ mi lọ́wọ́. akọ́mi mi ní mo fẹ́ lo mi. mo bí àbẹ̀wò mọ̀ sí bẹ́ẹ̀ ó dojú tì mí báwọn níbo ló fẹ́ kí n máa lọ níbo ni mo mọ̀ níbo ni mo fẹ́ lọ lọ́dún àti mo ti wọnú lé kémi àti ẹ kájọ jáde omi ọ̀la jọ́sẹ̀ àjọsẹ̀ wọlé wọ̀de mo mọ̀ níbo ni mi ìbá pépè mi àti kò lè rọgbọ mọ́ mo fẹ́ lọ lé mi ni bẹ́ẹ̀ ni mo fẹ́ lọ lé mi ni. abẹ́wò. ẹ akọmu. ó dáa má kó o ní sórí burúkú bọ́tẹ̀mí náà mọ̀ tiẹ̀ sórí sórí lẹ́yìn rẹ kò sí nǹkan kan mọ́ àfi bí ọlọ́run mi ni ọ ẹ má jẹ́ káwọn èèyàn kọ́ ọ sí mi. akọmu akọmu ó níbi tó ń gbé tẹ́lẹ̀ o ó níbi tó ti wá sẹ́kọ̀ọ́ ṣé orí mo máa ràn ẹ́ lọ́wọ́ mi ò lè dédé fi ẹ́lẹ̀ náà bẹ́yìn màá fún ẹ ní owó máa fi sórí máa òun. abẹ́ o. gbà one million naira yẹn fi establish ara ẹ fi ṣe nǹkan tó bá wù ẹ́ mo fún ẹ ní o láyé lọ́rùn. àbẹ̀wò ọ̀rọ̀ owó kọ ojúwó lọ lọ́wọ́ tèmi owó kẹ owó kọ. àpamọ́ títí ṣọ́ máa pọlọ́pàá o ó tún jẹ́ kó máa sún mi o máa pọlọ́pàá o máa sọ fún wọn pé olè tó wá jalè ní àdúgbò wa ó ti fẹ́ sáré rìn o máa pọlọ́pàá o mo fún ọ ní kinní kan kọ́kọ́ lọ fi establish ara ẹ mo tún fún ẹ láǹfààní pé tó bá nídìí ẹni tí kò pè mí ò ń bá mi sọ̀rọ̀. abẹ o mọ bínú ìfẹ́ tí ń bẹ láàrin ìyá àti ó dowó lọ ọ̀rọ̀ owó kọ́ àmọ́ tó bá ní pé kí n kó n bí i mọ̀ lọ jẹ́ lọ kẹ́rù mi mọ́pọ̀lọpàá. ó yá máa tètè lọ kẹ́rù lọ ẹ̀ kó wá máa lọ ó òun ló ń wọ ṣẹ́ẹ̀kì ẹ wá. Hmm. ẹni tó lójú ẹ Ṣìkẹ́mi ṣé Ṣìkẹ́mi nu èmi ni èmi àkànmú obìnrin òun kò dá rárá o kò dá o ẹyin mo ní dákun ibo ló wà gangan náà mo mọ̀ níṣòro ni ìyá ìmọ̀lẹ́mi àti ẹjọ́ ní gbólóhùn aṣọ kékeré kan ni mo bá sì bẹ́ẹ̀ bẹ́ẹ̀ títí títí títí títí kò gbọ́ ọmọ ti kẹ́rù mi bọ́ta mo ti ń bọ̀ sọ̀rọ̀ yẹ ẹgbẹ́ títí mo wà o. àní mo tó bẹ́ẹ̀ ó sàn ní mọ́ lọ náà ni pé òun ò fẹ́ rí mi mọ́. ẹ mo wà ní sáìdì mo wà ní sáìdì lójú títì ẹ kí n kí n gbé fóònù fún ọlọ́kadà tí bá ti rí ọlọ́kadà àbí ẹ ẹ ah kọlọ́hún àwọn ọlọ́kadà òun náà àgbọn àfi bẹ́ẹ̀ rí wọn kọjá báyìí àti má ti rí ọlọ́kadà àti má ti dákan dúró màá pè ọ ọba sọ̀rọ̀ ó lè sọ bí màá ṣe o ṣe gan o ṣe mo dúpẹ́ o mo dúpẹ́ o mo dúpẹ́ lọ́wọ́ rẹ o o ṣe wò ọlọ́run ní padà lẹ́yìn tiẹ̀ náà o. ìṣọ́ra tòró ní ilẹ̀ ló mẹ́ni tí ó tẹ̀wọ̀n pẹ́ láì. rere á pé o ìkà á pé ilẹ̀ ló mẹ́ni tí ó tẹ̀wọ̀n pẹ́. àbúrò ọlọ́run kí wọ́n tó dé wọ́n mà ti ṣàlàyé gbogbo ẹ̀ báwọn níbi táwọn fẹ́ padà sí ah, máa wò pé kí ló láti le tó gbogbo ètò ṣẹlẹ̀ eh, anyway nǹkan tí n bá ní kí wọ́n ṣe ilẹ̀ ti ṣó ń sìn ká má gbọ́ ẹjọ́ èèyàn kan dà o wọ́n lọ́bẹ̀ lọ́la tẹ ọ̀rọ̀ ẹnu ṣe pẹ́ fún bóyá wọ́n tẹ̀lé rí kọ́nsá o. ó tó lè sọ tó lè ẹ sáà bá mi bẹ̀ ẹ bá mi bẹ̀. ṣé ẹ tẹ́lẹ̀ bọ́n ṣe pè mí supermarket ni mo wà nígbà tí wọ́n kọ́ àwọn wà níbi kan mo yẹ kó ibi tó wà wà close to ilé yín mo ní wípé kọ́ máa pọ̀ bí kọ́ máa dúró dè mí bò ní máa lọ síbẹ̀ láàárọ̀ ọ̀la máa lọ bá sọ̀rọ̀ níbi tó ti máa gbọ́ ọlọ́run jẹ́ kó gbọ́ ìgbà mímọ kan tó lè ṣẹlẹ̀ tó máa fi jẹrìí wọn síta. ọlọ́run ló mọ̀ ní gba nọ́mbà rẹ̀ torí pé òun nìkan náà ni hmm. eh, ọ̀rọ̀ mi àti ẹ̀mọ́ yíra wa lẹ́ẹ̀kọ̀ọ̀kan ìtọ́kì ni mo ṣe ní nọ́mbà rẹ̀ bí bẹ́ẹ̀ bí abẹ́ ọkọ̀ lólu àrẹ̀ bá sùn ju báyìí. tó bá àárín òun àti ìyàwó ẹ̀. má tiẹ̀ bá sọ́yìn tó sì máa tó ọlọ́run á pẹ̀tù sọ́rọ̀ yìí àwọn fẹ́rẹ́ sọ pé kò ń ṣe nǹkan tó le ni. Ah, mo mọ̀ dúpẹ́ lọ́wọ́ yín gan. Ah, ah, mo mọ̀ dúpẹ́ lọ́wọ́ yín gan. ọlọ́run ní padà lẹ́yìn ẹ̀yìn náà láì ṣe pé bóyá ẹ mọ̀ mí rí ju báyìí náà lọ abó ní nìkan yìí náà kọ́ ni. ẹsẹ̀ mo dúpẹ́ ẹsẹ̀. ẹ bọ́dọ̀ àgbọ̀mọ̀ yín náà kì í ṣèyàn bẹ́ẹ̀. a mo dúpẹ́ lọ́wọ́ rẹ. nọ́mbà sọ ọlọ́run àjọ gbọ́. ẹ ṣe kẹ́mi lọ kíchìn bá wa wá nǹkan ọ̀sẹ̀. Ah, jẹ́jọ́ jọ lókèlè dán inú wọn ló fẹ́lẹ́. Ah, ẹ̀yọ̀ ọ̀rọ̀ tí mẹ́lẹ̀ ti yé mi. it's okay ẹ má wọrí ẹ jẹun òkè hmm. ló ń rìn ọ̀fin gbé ti ta o. ẹ máa jẹun ẹ má wọrí. ẹ settle down ẹ kàn tiẹ̀ kí n bá wọn. wọ́n fẹsẹ̀ ń jẹ bẹ́ẹ̀ mi. ẹ jẹ́ wọn gbé. ìṣọ́ra ẹni ọ̀ ẹ fílẹ̀ gbìyànjú kó ṣe gẹ́sù fún ọ tẹ̀tẹ̀ kárí bí. àìsàn ẹ̀ dìde máa ṣe ọ̀rẹ́ mi i'm fine olùfẹ́ mi ni. tó tó ni mo fẹ́ rẹ̀ bẹ́ẹ̀ ni. olówó very important. in fact me, mọ ojú to my today dé my first fẹ́ in èmi yìí màá débi ṣá. ṣé Oh cool, ó kú lẹ. àná ni ìkọjá kan mo náà pè mí mo ti lọ sí supermarket mo lọ ra nǹkan ni mo ṣàrékọ yẹn mo gbé ah, wọn bá ní pẹpẹ sí àwọn like nínú àwọn ọ̀rẹ́ ẹ̀ o pé èmi nìkan làwọn lè fi ọ̀rẹ́ ẹ lọ pé kí n jọ nítorí ọlọ́run pé ti bá àwọn bẹ̀ ní ah, o pé ilé tíṣù wọn ní báwọn bẹ̀ wípé kò jọ bó láwọn jáde ó káwọn má wá síbí mọ́ mo ní ah, ah. mo ní mọ́tò lò lè ṣe bẹ́ẹ̀ kó pọ́ sí wọ́n ní láwọn jáde mo ní dà kọ́ wá bí lọ sùn náà torí kó jalẹ́ pé lè ní yìí màá débi làárọ̀ yìí. ẹ kí ló wá ń sọ kí ló ń tọ́ láti sọ. nǹkan tí mo tọ́ láti sọ ni wọ́n pè é ó ti gbá igbó ojú làwa wà yìí má lè jáde náà àti wípé má wo nǹkan táwọn èèyàn sọ àwọn máa sọ títí wọn nílé ayé títí wọn ló máa gbé ilé ayé ẹ ìwọ ló máa gbé nǹkan tó jẹ kínú ẹ ń dùn wọn ló máa mú dání. ṣìkẹ́mi stop ẹ̀ ah! ó dẹ̀ ń tẹnumọ́ ń tẹnumọ́ ó dẹ̀ tún tẹnumọ́ ṣìkẹ́mi kí ló dé náà ṣọfẹ́ gbàgbọ́dẹ̀ fún mi ni ṣé ìwọ lọ́rọ́ sí mi ni mo dé yóò dànù kí rẹ̀ tèmi lè wọlé dé ó dẹ̀ tún wá sọ pé kí n gbà wọlé má sọ mi dábọ̀ ṣẹ̀dá ni má lanu má sọ mí dábọ̀ ṣe dà ṣé wàá òkè ṣá. pé kí ni ṣé kò máa ṣe ẹ. pé kí ni ṣé kí má bẹ̀ẹ́ sòótọ́ ọ̀rọ̀ ni ṣé kí má sòótọ́ ọ̀rọ̀ fún ẹni. ṣé kí má bẹ̀ẹ́ sòótọ́ ọ̀rọ̀ ni látọjọ́ tó pẹ́ ti kówó ẹ̀ tó ti lọ ṣòrọ́kùnrin ìpì ẹ̀ ṣìkẹ́mi ṣọlọ́kùnrin ìpì ẹ̀ gẹ́gí mo tẹ̀ sọ olélẹ̀ ni wọn ti ẹ̀gbẹ́ ẹ̀ ṣọwọ́ bèrè lọ́wọ́ ẹ̀ pé àtìkílẹ̀ gbà ṣọlọ́kùnrin bèrè lọ́wọ́ ẹ̀ má kọ orí burúkú ẹ̀rọ mi o má kọ bá dìlọ́ọ̀kì tiẹ̀ o ọ̀dẹ̀ tẹnumọ́nà òun tẹnumọ́nà ṣẹlá mi yẹ iṣẹ́ bí ẹ̀yìn. má kọ sí ìwọ kò ń bẹ̀ sọ̀rọ̀ ayé ẹ. ọ̀rọ̀ ayé wo ìwọ fi ọkọ bú mi. ṣẹlá mi jáde nu lẹ́nu. new sans òṣì. jáde nu lẹ́nu ẹni bẹ́ẹ̀ ni sọ̀rọ̀ òṣì lọ má kọrí burúkú rán mi. tí ọ̀wá ní jáde máa jáde inú ilé ẹ̀kọ́ sí fi ṣe. o kí ni wọ́n ní. ọwọ́ mi náà lọ sí wá tọrọ owó tó bá máa jáde ọwọ́ mi náà ni nísìnyí ò ní kọ̀kọ́ jáde. jáde ṣàkàyọ. bye bye you my dear girlfriend ọ̀rẹ́ tí ó ṣàfẹ́fẹ́ tí ó ṣàfẹ́fẹ́ o bàbá àti ìyá ẹ̀gẹ́ ó lè pọ̀ ọkọ mi pẹ̀lú ẹ̀ mọ́ ó lọ ṣì. kò bá lójú nù kò bá tí ṣọ́ra wùwà. Eh, ẹ ṣe sùkùn mọ́ ọ̀rẹ́ ẹ̀ ó sọ̀rọ̀ tó tó bẹ́ẹ̀ sí ẹ̀. tẹ́lẹ̀ ni. ìyẹn ní pé gbogbo àwọn ọ̀rẹ́ mi látọjọ́ yìí ojú àbùkù wọn fi ń wò mí wọ́n sọ̀rọ̀ mi lẹ́yìn wọ́n fi ń ṣe ẹ̀yẹ. ẹ̀yin náà máa wo tí ò bá dé kún òótọ́ lò sọ tòótọ́ ṣé ọkùnrin kan kọ ẹnu sí mi rí láti gbàsí tálẹ̀ ti fi mí sílẹ̀ ó sọ pé àṣìkẹ́ mi ò wá ń bí òun fẹ́ fi ẹ́ ṣayé àbí mo ti rẹ́ fi ṣe girlfriend lásán kò látọjọ́ yìí ṣé kò ṣe mí tòótọ́ ni ṣé ló pamọ́ mi ni. It's okay. You see? ó dáńsìn tí wọ́n fúnra ẹ̀ mọ̀ pé nǹkan kan rọ̀ níbí kan tó bá ti wá di àárọ̀ ọ̀la èmi àti ẹ̀ máa gbé ìgbésẹ̀ tó nípọ̀ wọ́n fọkàn gan ni. ṣé ló fi wá jẹ́ pé ọ̀rọ̀ àkànmọ́ òní kò ní kò ní kò kò kò wà ní sọ̀rọ̀. kú mi ṣé ẹni tó bú mi tó fi mí wẹ́rù tó fi mí wẹ́rù ló máa gbọ́rọ̀ àkànmọ́ gbogbo àkànmọ́ tí mo bá sọ náà òun ló ní pé bẹ̀rẹ̀ sí ní bú mi ó wọ̀ mí ilé ẹ̀ ni báwo ló bá sọ̀rọ̀ kò pọ́sibù náà. lédè kúkúrú nìsín ẹ̀rọ ọ̀rọ̀ tó ní bá mi. ṣé ẹgbẹ́ ọkọ̀ tí mo sọ ni mo sọ fún yín pé work me out ẹni kí n máa kí n bá ní sọ̀rọ̀ kí n máa sọ̀rọ̀ yín fún. kí ló dé tábẹ̀ ẹ̀rọ ṣe báyìí kí ló dé tó ṣe báyìí ẹ lórí pé wọ́n fẹ́ bára yanjú ìjà ó bẹ̀rẹ̀ sí yọ ọgbẹ́ ni ẹlẹ́ni ah ṣe. regret ni mo lọ sí mẹ́rin kọ́ ọmọ kí mo rí bí láti lọ sí ilé. pẹ̀lẹ́ ah, kí ló dé tábẹ́ ẹ̀wọ̀n ṣe bí eléyìí kí ló dé tábẹ́ ẹ̀wọ̀n ṣe báyìí eh, ah, ní mo ló fẹ́ kí n yà sí báyìí nígbà wọn bẹ ní ìsìn tó fà kékọ́ rí ṣé nǹkan mi wà ní ọ̀rọ̀ yìí ni nígbà tí èsì pé bóyá mo ṣe nǹkan mi káìdá eh, ní mo mo fẹ́ yà sí báyìí ní mo fẹ́ lọ báyìí mo fẹ́ lórí kọ báyìí. má sọ yẹn o. irú ọlọ́run ò sí orí èèyàn pọ̀ o ó ká ẹni tiẹ̀ ní ọlọ́run á tẹ́ rọ́ọ̀gì láàrin èmi àti ẹ kan gbogbo ọ̀nà tó bá wù ni màá gbà àti jẹ́ kí wọ́n jẹ́ èèyàn. Ah, àdúrà ni kò máa ṣe àníkòyé ìdọ̀bálẹ̀ sí i sọ́kọ̀ straight ẹ gbogbo èèyàn tí bá lè gbà tí máa ma fi fix ẹ up tí wọn náà lè dá owó yọ lápò tí wàá fi jẹun tí wàá fi ránṣẹ́ sílé ọlọ́run á lò àti ṣèyẹ fún ẹ. ẹ má rà wọ̀ kọ́ ọ irẹ́ ó ti tó o wọlé freshen up akọ̀wé. sikẹ́mi. ìwọ náà lọ ṣèjà aṣọ ìyá jáde ká lọ wá nǹkan mu. Hmm? Hmm? ṣé mo pé ẹ̀yìnkùlé lọ̀tá wà inú ilé la ṣe ní gbé. bíi ti báwo. ọ̀rẹ́ bí ọ̀tá ọ̀tá bí ọ̀rẹ́ ọlọ́run ti fojú ẹ̀wọ̀n mi lé mi. òwe yẹn ti ń pọ̀ jù o ti ń gbọ́ òwe jù kí ló ṣẹlẹ̀ go straight to the point. kí ni kò tó ṣẹlẹ̀ máa jẹ́ kó yé yín ṣebí ilé mi ni mo wà tí mo dédé rí ṣìkẹ́mi. ọ̀rẹ́ yín yẹn. yes ṣìkẹ́mi ó kàn dédé wá ó lóun fẹ́ wá bá kàn mú bẹ̀bẹ̀. <laughs> ṣìkẹ́mi. ṣìkẹ́mi yes ṣìkẹ́mi. ó fẹ́ bá kàn mú bẹ̀bẹ̀. ó lóun fẹ́ bá bẹ̀bẹ̀. so inú ẹ̀ dùn pẹ̀lú gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ sí ẹ yẹn ó fẹ́ kó wà pẹ̀lú akọ̀mù. orú ọ̀rẹ́ burúkú yẹn jọ kí ni wọ́n wá ṣe fún un. mo lè dànù bí ajá ni mo lè dànù ni pé kó má kó bad luck ràn mí kó má kó rí burúkú ràn mí rárá eléyìí tọkọ ẹ ṣe fún tó fi jíù tẹ tó kó gbogbo ẹ tó kó sá lọ. ìyẹn jíù tẹ ó kówó kó gbogbo everything gbogbo properties tó ní ó kó sá lọ àtìgbà yẹn ló ti lélẹ̀ òkú rọkọ mọ́ tó ti irritate àwọn ọkùnrin olórí burúkú ẹ̀ tó wá ní infantry láti wọ́nú ilé mi wá wá ń bá kàn mú àkànmọ́ àkànmọ́ mi ìṣẹ̀fẹ́ ránṣọ́ orúkọ wa ń bá bẹ̀bẹ̀ ó wá fẹ́ kórí burúkú ẹ̀wọ̀n mi mo tún kọrin fún wẹ̀rẹ̀ pé bye bye to yẹ̀yẹ́ girlfriend wọ́n kọ́ ní wọ́n kó wẹ̀rẹ̀ lọ abọ́lọ́rí burúkú níbo ni wèrè ti ń bọ̀. o fún ní zlatan. ah ah o jẹ́rìí mi. ṣó wá rí o má jẹ́ kó dúró bí orin o kó ronú ara ẹ̀ àwọn ọ̀rẹ́ kan wà gan tó yẹ kó máa kó o mọ lẹ́vù ààrẹ because bó ṣe wà yẹn sí o ti fẹ́ gbà bọ̀dẹ̀ fún ẹ. ìwọ ta ti dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run kó o ti bẹ́ẹ̀ lé wèrè lọ o tún fẹ́ gbé wèrè wọlé yìí kéèyàn dé ṣọ́ra gbogbo àwọn ọ̀rẹ́ bí èèyàn bíi ṣìkẹ́mi àbí kí ló porúkọ èèyàn ọlọ́run máa fojú wọn hàn ni ọlọ́run á fojú wọn hàn ni. ọ̀rẹ́ mi ọ̀rẹ́ mi inú mi dùn fún ẹ sórí gbogbo ilé ìtàn sọ̀rọ̀ kékeré ni. tèmi o láti wákàtí àti ọ̀wọ́ ẹ lọ máa dìlíìtì nọ́mbẹ̀ lórí fóònù. mi ò fọ́ ṣe mi ò forí burúkú má dìlíìtì ẹnìkan kò dì zóònù olórí ẹ ti ṣe é ṣe ó ná búrẹ́dì àbúrò bàbá bàbá làṣẹ ń pàpọ̀ sí kan. imagine tí wọ́n bá ń bẹ̀ẹ́ orí gbàbọ̀dé nìyẹn. èmi ò gbọ́ lórí burúkú ṣe o. olórí rẹ a ti gbọ́ a ti gbọ́ ẹ̀ẹ́dẹ̀jẹ̀ àsọ̀rọ̀ kí ló dé ẹ ti bẹ̀ jù ah, ah, ẹ̀dẹ̀ sọ̀rọ̀ ètò ń lọ èyí orí ń dẹ̀lẹ̀ àwọn àṣẹbẹ̀ síbi bẹ̀ síbi tẹ́ bá padà dalẹ̀ àmọ́ orí yìí náà. àǹtí ìlú òyìnbó ẹ má kà tèmi mọ́ ẹ jọ. Hmm. ọ̀rẹ́ mi ó ní ọ̀rọ̀ kan tó nìkan fẹ́ kó tó di pé ọ̀rọ̀ bọ̀bọ̀ ọ̀kọ̀là yẹn ṣẹlẹ̀ àbí nǹkan tó tiẹ̀ sún ẹ ṣé ò ní ìyẹn tó ń fẹ́ ni like your own lover like someone you love so much. yàtọ̀ sí tragedy tó ṣẹlẹ̀ nílé ẹ pẹ̀lú bọ̀bọ̀ àkànmọ́ àbí kankan ẹni ìfẹ́ sọ̀rọ̀ yìí. ẹ mo ní bọ̀bọ̀ kan in fact abroad ni bọ̀bọ̀ yẹn wà. really yes pé mi ò kọ́kọ́ rẹ̀ kún ni o ìwọ léyàn látọjọ́ ẹ ló bá mi sọ. ẹ wo bí ẹ jọ ẹ má ẹ má pòkúta sọ̀rọ̀ tí mò ń sọ. ẹ ti bẹ jù ẹ farabalẹ̀ gbogbo gbàtẹ́ ti mọ́ náà kò ní íńtírẹ́sì ayé ò ṣe jẹ èmi tí mo ti fẹ́ ṣayé ẹ jẹ́ kí n ṣe ẹ jọ ah! ṣé mo lè rí picture. of course mo ní picture. yẹ òun lélẹ̀. ọ̀ọ́ ẹ bó ìfàyàn. Mm-hmm irọ́ ni òun náà lélẹ̀. oh my god this oh. guy looks good. ah ah wọ́n mọ èyí ọlọ́run yìí pé tiẹ̀ níyà onílù tó dáa tó báyìí ó sọ pé ìlú òyìnbó ṣọ́ọ̀bù pálí tìlújára ni nǹkan tó ń payé sí ni ayára bí àṣà kí ló wà ní íńtánẹ́ẹ̀tì pé kíní kan kíní kan kò ní ọmọ gbàgbé wọ́n á tẹ̀kẹ̀ serious ni máa bá wọn sọ̀rọ̀ náà ṣé àpò sí bá ṣe lè bá wọn sọ̀rọ̀ jẹ́ kí mi mọ̀ pé mi mọ bóyá mi ṣe máa access èèyàn jẹ́ ká bá wọn sọ ókè jẹ́ kí try láti kù wọ àbó rè tán wọ́n ti gbà pé mi ò fẹ́ sọ̀rọ̀. Hello baby, what's up? Báwo ni ṣe? Ṣé òtútù ibẹ̀ yóò dẹ̀ pọ̀ jù? àwọn ọ̀rẹ́ mi ló come around a kò sọ̀rọ̀ débi ọ̀rọ̀ ẹ náà ni yeah o ò fẹ́ bákan ní wọn sọ̀rọ̀ òkè jẹ́ ibi fún un. hello sir ṣé dáadáa lẹ wà inú mi dùn láti bá yín sọ̀rọ̀ bẹ́ẹ̀ ni mo ti gbọ́ oríṣiríṣi nǹkan <laughs> nǹkan dáadáa ni. <laughs> àmọ́ kí ló dé tẹ wá ń ṣọ̀rẹ́ mi bẹ́ẹ̀ ọ̀rẹ́ mi lọ́ọ̀bù yín gan-an irọ́ ni ẹ̀yin lọ́ọ̀bù ẹ̀ mọ́ ẹ lè jẹ́wọ́ fèmí kí lẹ́yìn fẹ́ gangan ṣé kẹ̀kan ṣọ̀rẹ́ ni àbẹ́fẹ́fẹ́ pátápátá ẹ fẹ́ fẹ́ sílẹ̀ ẹ̀ẹ́n ẹ rẹ́dí àti wálé wá fẹ́ ẹ má wọrí ṣẹ́rí gbogbo ìtẹ́ ti sọ yìí ó ti yé mi mo ti rí pọ́ọ̀rẹ́ mi gangan ló ń ṣorí kíkún ẹ ti wá fi iṣẹ́ rán olófòfó báyìí màá bá yín jẹ ẹ má wọrí <laughs> a lè wait láti meet yín a máa máa expect yín láìpẹ́ ká ṣe gbogbo ẹ̀ kí gbogbo ẹ̀ kọ́kọ́ mojú ìyàwó kí everybody wá okay. <laughs> no ọ̀rẹ́ wa kan náà wà ń bí bàbá èmi ni mo close sí jù ẹ má wọrí tẹ bá ti dé ẹ máa meet òun náà nice talking to you ẹ ó dàn fún ìyàwó yìí. hello baby mm, a máa sọ̀rọ̀ tó bá ti lọ. alright take care yeah i love you too bye. ṣé o ní láti sọ gbogbo nǹkan tó sọ yìí? Ah, Romi. Mm -hmm interference lásán ni tiwọn èèyàn máa ń ṣọwọ́ báyìí gbogbo kọ́kọ́ lèèyàn máa ń sọ̀rọ̀ sí ẹ̀kọ́ inú mi dùn fún ẹ̀ṣà ó ní bọ́bọ́ yìí ṣe ń sọ̀rọ̀ tútù yìí bọ́bọ́ yìí lọ́ọ̀fẹ́ ìfá tó sọ pé òun lè wálé lọ́la tó bá ti rẹ́dì má dá ọ̀tẹ̀ ẹ̀ ṣé òun fẹ́ ṣe wẹ́ẹ̀dì ni torí mi gbà á jẹ́ ká ṣe wẹ́ẹ̀dì kó ṣe gbogbo ẹ̀ kó gbogbo jẹ́ ìjẹ́ so much. <laughs> I'm so happy for you. Ibi akari If Congratulations are carry, Ṣé Congratulations, gbà Just by ò bí lè sọ̀rọ̀? Ah! it will be too ẹ. Ọ̀rẹ́ mi! Ah, orí ẹlẹ́gbẹ̀ẹ́ ti máa kí. Ọ̀rẹ́ mi àtàtà. Báwo? Kú jókòó. Ọ̀rẹ́ mi ó ga ojú ẹ̀ ló ń tọ́ ẹ̀. mo ṣe mo kọ́ tí mo ṣe wà ní. báwo wà ní ṣé wà tí uncle bíi ṣé ń get along dáadáa. ọ bíi bíi fẹ́ fífẹ́ fọ́ mi lórí ó fẹ́ fífẹ́ báyé mi jẹ́ ṣé lórí fídíò call ni ṣé lórí voice call ni ṣó tún mo bọ́ ṣe máa ń jáwọ́ wọn lórin kò wà bọ́dàdó. olówó òun gbogbo yẹn àwọn tábìkà àwọn àwọn òpin ló fẹ́ di tell me something. ó lè bá mi sọ̀rọ̀ two hours. Ah, mo sọ fún a máa mm. sọ̀rọ̀ sọ. ọ̀rẹ́ mi jẹ́ kí n tún wá bọ́ọ̀sì brain ẹ̀ ṣe ló pọ̀dé pé mi pé kí n check whatsapp mi fóun ti send nǹkan síbẹ̀ mm-hmm. ìgbà tí mo máa check ẹ̀ <laughs> mo kàn rí tíkẹ́ẹ̀tì ẹni ọjọ́ tó máa dé sí nàìjíríà. for real i'm telling you it's coming it's coming nísìnyí báyìí mo expect ọkọ mi ni. ṣó ti rí nsìn ẹni ẹlẹ́ni kó wá dé kó máa bá gbogbo rán dandan yẹn wò ó wọ́n kàn kó lọ́dọ̀ bọ̀bọ̀ tí ó dáná. ti pé wọn náà ló kúkú kó mi yọ. ṣé wàá rí nsìn inú ẹ ń dùn inú mi dẹ̀ ń dùn bí inú ṣe ń dùn. thank you lọ ṣé mo pé wọn náà ló kó mi yọ ní gbogbo kí ni. ṣé wàá rí pé mi gbọ̀ngàn láńgẹ́lì tọrọ wọn sí. Ah, mo gbà bíbí mi mo gbà. bímbà rólóore mi bàbá jẹ́ kí n lè dá mọ̀ ojú inú mi Èdùmàrè dákun màmá jẹ́ kó fọ́ kí n má fojú olóore mi gùn lọ́jọ́ tán bá ń pinre ayọ̀ yìí kẹsẹ̀ mi má ṣe rìnrìn kúrin o. mo ní bólóore mi bá dé o kí má ṣe ṣìwàhù sí i lọ́jọ́ tán bá ń pinre ayọ̀ kẹsẹ̀ mi má ṣe rìnrìn kúrin o. bóyá áńgẹ́lì tó ń pinre ojú rẹ̀ dà áńgẹ́lì tó ń pinre ojú rẹ̀ dà áńgẹ́lì tó ń pín ire ojú rẹ̀ dà áńgẹ́lì tó ń pín ire ojú rẹ̀ dà o. agogo ló ti ká wákàtí ọjọ́ o. Nice. Ẹ káàbọ̀ sir. Yeah, how are you? Ẹ káàbọ̀. Ẹ káàbọ̀. Yeah, sure. Nice. nice. the only thing tí mo rí bẹ̀ ni pé enough parking space you know really? Mm-hmm. mm, a very good compound where you kí parking space yẹn at least kó lè gba mọ́tò having man, márùn-ún àbí mẹ́fà you know tó dà máa mọ ara mọ́tò tó <laughs> But all the same, I'll try. I'll try. Thank you. Thank you. No, you're welcome. all right. ẹ̀rí bó ṣe múra oh what ẹ jẹ́ kí assist you don't worry don't worry don't worry take it easy take it easy ah báwo lógo tèmi máa dé báyìí torí ọlọ́run gbani bá ṣoríire báyìí ah ẹlẹ́dàá ṣe ti tèmi o. I Wow. Come on, baby. Oh, nice. no, <laughs> it's okay. Really nice. Ah, uh, we'll try, baby. Yes, I'll try, yeah. At least be experience your shame on yeah. Uh, but honestly speaking, tó bá jẹ́ pé mi mo ní finishing irú lé báyìí, ah, ó máa yàtọ̀ díẹ̀. Really? Yeah, yeah, yeah. A set of chairs yìí record máa lò, you know, and um, irú screen yẹn sìn, my fi sínú ògiri ni so that about jókòó sábà ń wo movie bẹ́ẹ̀ dàbí pé sinimá la wa. irọ́ ni <laughs> oh, ẹ máa by the I'm telling you you oh. fully more. then wíwí sí ayẹ̀ká ní bóyá bíi central rock kan tó máa wà lọ́ọ̀ sweet I give it to you. I love love. <laughs> Ah, <laughs> baby bébè mi ṣe Oh, kan o tẹ ní láti stress ara torí mo mọ̀ pé ṣorí bíbá ìtòbá láìkẹ́ mo mọ̀ pé o lè wo kókó to kọ́ for me. oh sure sure I can do that feeling. Oh, I'm telling you. Gbogbo kìíní tó bá láìkẹ́ mo mú kó lè change it fún mi. Oh, sure. Ó oh, mọ̀ mi. You know what? Mo fẹ́ kó jókòó kó feel at home. Ìwọ ló ní bíbá ilé ti dílé ẹ̀. Jẹ́ kí n sáà rẹ ní cold water. Okay, that's fine. Ọkùnrin bí yẹn bí kàrí comfortable. Okay, thank you. Thank you. You guys are so nice, girls. <laughs> oh, God. Thank you so much. Yeah uncle B, ẹ lè mọ̀rẹ́ tẹ̀sí fún family lọ́jọ́ ẹni pẹ̀tì ẹ̀wà ń bì báyìí in fact it calls for celebration. really. lójú <laughs> ọ̀rẹ́ wa bí ìfẹ́ ń tọ́ jẹ ni. bẹ́ẹ̀ni. why do you ṣe máa tán i'm in love with her. Aww. yes so yín ọmọ ilé tán ọmọ ilé tán rárá ṣẹ́rí bí ẹ ṣe ń wò mí i'm a lover boy. really. do àwọn kan máa ń wò pé irú mi pé bí i play boy ni màá jẹ́ mm-hmm. i'm a lover boy. ojú yín gan. Eh, mo dẹ̀ nígbàgbọ́ pé bá ṣe wà yìí àti ìdìkan náà. Like one family, one big family for real, it calls for celebration. Oh, yes. I can't wait, ọjọ́ yẹn báyìí, ó yẹ wá ṣe lélẹ̀. Hello, body. Johnny, nígbà tó mọ̀ pé òun lè wá síbí. Why will you tell me to come and stay here? What's the name of that rubbish? I've been waiting for you here for over an hour now jọjọjọjọ má bàa mi sọ nonsense jọ wo mo fẹ́ ní thirty minutes tó Mama, i will just be going o. na actual sense nǹkan tó actually wù mí bí mo ṣe sọ pé mo fẹ́ jáde i was thinking people bóyá malo, we bóyá burger king I àbí nando's be mcdonald's you know i mean got <laughs> to mo respect, kí n rí actually. Sherry McDonald's the dark Yeah. Ibi personally mo èèyàn you ti try tó ti at times láti gba franchise mi. Bọ́mọ̀ jẹ́ kó gbé wọlé approve ẹ̀ fún. Wàá. Ah, àmọ́. Èmi fi pé tó bá rí ìrìn ẹ̀ bó ṣe yẹ kó rè mo mọ̀ particular about the standard wọn fẹ́ you know low standard there. ẹ̀. Kọ́kọ́ wá inspect ibi tó fẹ́ lò Nàìjíríà. I mean it's not a big deal mo help Ah kò the problem sí tí mo ti money. yín bóyá wọ́n máa approve ẹ̀ fún No no not a problem. Oh, <laughs> maybe. Yes sir ṣe ló sọ fún mi pé kí n gbé ẹ jáde. ó oh, yẹ. ó níbi tó bá ti omi ni kí n gbé ẹ lọ. yes na. ó mi fi fẹ́ gbà. oh that's so romantic. <laughs> kí ni bàbá ṣe. ọkùnrin ìgbẹ́dẹ̀ kíkẹ́ bí kò sí fàájì náà ìjà ọ̀hún tí ẹ bá fẹ́ ṣayé gidi a lè gbé yín lọ sọ́dọ̀ Ṣínà Pẹ́lá jẹ́ kó mọ̀ thank you lord ẹ máa ṣayé tó jayé lọ. no no no ṣe ọ̀dà ìpè mo ti òun ló ní qlux right. Ah, ẹ wo ẹ yọ ọmọ pẹ̀lú ẹ mo ti yín mo ti yín yeah lovely place. ẹ ẹ náà dẹ́nu ìsìn. ah ibi tó yẹ pé Cardi B gangan wọn ló fẹ́ di naija citizen. really <laughs> oh, that is nice i like that sinọ síbẹ̀. ibẹ̀ ẹ máa lọ lálẹ́ rẹ̀. Um, bọ̀ nkú bí wedding yìí ti láòkàn gbogbo àwọn tèmi ẹ̀ṣẹ̀ rò pé mo fẹ́ máa sọ pé mo invite gan ti gbọ́n pa ẹ̀ in fact oyin ọ̀rẹ́ mi tó wà Chicago òun ni yálàjẹ gbogbo Chicago mo yẹ sọ fún báyìí ọjọ́ kẹta ló lọ ra tíkẹ́ẹ̀tì tó fi hàn ọ́ ní bọ̀ọ̀sì náà àwọn náà ti ra tíkẹ́ẹ̀tì. Ah ẹ tí mọ pista bẹ́ẹ̀ virginia ìyá ẹ̀ ó wà bẹ́ẹ̀ fún un náà ló ń bọ̀ everybody ló ń bọ̀ fún wedding ọ̀rẹ́ mi. ẹyọ bẹ́ẹ̀ ẹ̀gbọ́n ni ah. mi máa rọ kọfẹ. ọkọ ìgbà wà lọ kọ ni o àwọn abẹ ṣe fàájì. ṣé mi máa pàrọ̀ fún yín ya um, i'm so much in love with her. so mo pariwo wedding mi gan alright ó dẹ̀ máa dùn máa láyé ṣe rí àwọn tí ọlọ́run bá ti kọ̀ pọ̀ hmm. ẹ tètè you know and um, gbogbo àwọn ọ̀rẹ́ tèmi náà tó ń ṣiṣẹ́ abroad we wan take holiday for that period they coming to Nigeria. wọ́n wá láwọn fẹ́ ṣọ́ọ̀kì ìyàwó mi àtàwọn ọ̀rẹ́ pé hundred hundred dollars àwọn máa spray. hundred hundred eh? dollars. ó ah, ṣoríire láti mú pàpà fẹ́ ọkọ olóyìnbó. <laughs> ọkọ lòun láìka èmi ò láìka ọkọ owó yẹn lèmi gangan like hundred dollars bí. ṣé àwọn ọmọdé ti tó bá a lọ. best friend mi ni láti sọ. <laughs> ṣe rí lórí iṣẹ́ tí ẹ sọ fún mi lórí àbúrò yín. arábìnrin ta ló ní kùdìẹ̀kudiẹ lórí ọ̀rọ̀ ọkọ fífẹ́ tàbí àfẹ́sọ́nà sẹ́yìn hmm. pé hmm. mo sọ fún yín lọ́jọ́ yẹn pé Allahu a'lamu li ghaibi wa sa'adat huwa rahmanu rahim gẹ́gẹ́ bí alikuriani ṣe fi kọ́ wa ní wípé Ọlọ́run nìkan ló nímọ̀ nípa tó ń bẹ ní kọ̀kọ̀ hmm. àti gbangba ṣùgbọ́n tá fà bá dúró déédéé àwọn àyà tí ó fi bọ́ lọ́rùn sọ̀rọ̀ tí ọlọ́run ṣe payá àwọn òdodo díẹ̀díẹ̀ tí ó tan ìmọ́lẹ̀ sí tó ń ṣókùnkùn àwa lọ sínú istiara àfa nurudin lórí istiara tí a ṣe yìí ohun tí a mú wa rí kò sí aburú kankan lára arábìnrin náà o tí ò tí ì mọ ní ọkọ tàbí àfẹ́sọ́nà níwájú ọlọ́run àti àlùkùránì tí mo ké àsìkò ni ò tí ì tó hmm. tó fi ń kánjú tẹ́lẹ̀ ṣùgbọ́n pẹ̀lú tá a mú wa rí ó ti ń dé pọ́ìntì tó jẹ́ pé ìmọ́lẹ̀ ti dé lórí ọ̀rọ̀ ọlọ́kọ̀ dé torí a mú wa rí pé kódà ọkùnrin tí Ọlọ́run yàn mọ́ láti ṣàtìyàwá hmm. ó ti wà ní. Mm abẹ́ àǹbùradà arábìnrin débi pé ó dàbí kéèyàn pé téèyàn bá gbẹ́sẹ̀ báyìí yóò fẹsẹ̀ gba olólùfẹ́ ẹ̀ tá à ń sọ yìí níbi sísúnmọ́ náà wà ọlọ́run fi hàn wá pé arábìnrin wà ń pòṣíṣàn pé ran ẹni àyànmọ́ látọ̀run gẹ́gẹ́ bí ọkọ lọ́wọ́ báyìí gangan gẹ́gẹ́ bí n tá a mú wa rí ọlọ́run ló nímọ̀ jù ẹ̀dá lọ ṣùgbọ́n tẹ́ ẹ bá farapamọ́ sọ́lọ́run àwọn àmọ́lẹ̀ tí yóò máa fún yín ní ìtànsán ìlànà yóò máa wá ṣùgbọ́n ìlànà tá a rí tá a gbọ́dọ̀ parọ́ torí làhálà lánàá wàlà kùwàtà lánàá ìlà abẹ́là rẹ̀ là sí i kò ní ìṣòro kankan tó lè mú mọ́ dààmú dààbò lórí ọ̀rọ̀ ọlọ́kọ ọkọ ti wà ní tí aṣọ ẹ̀ báyìí gbígbé mọ́ra ló kù. ọlọ́run mi ò ní parọ́ Kùránì ò ní ṣàbùsí. ọkùnrin ọdún tó yà ti tẹ̀ra mi nínú ohun tí ń látara wípé ta ló lè jẹ́ Christ kò sí ọkùnrin kankan tó ń kẹnu sí mi àbí. no no no kẹnu sí tó tó help tó ràn lọ́wọ́. recently. àbí bóyá oko àpọ̀mọ́ ni wọ́n sọ. boko òdìnnà ilá ìkó lórí orúkọ tí arábìnrin ìdá yìí èmi ìbá ní ká lórí ẹ̀ náà hmm. kí ló ń porúkọ ọkùnrin náà. akọ̀wé ẹ̀ẹ́ Allahu nuru samawati wal ardi ọlọ́run ni ọba tí ó ní ìmọ́lẹ̀ nínú sánmà àti tinú ilẹ̀ yóò bá ní tàn mọ́lẹ̀ sí tó bá jẹ́ arákùnrin náà la hawla lana wala quwwata lana illa billahi àdìgá sí Allahu nuru samawati. alájà emu kan nínú òǹkà yìí ẹ ẹ. la haula lana wala quwwata illa billah la haula lana wala quwwata illa billah sulli jalali wal ikram sulli jalali wal ikram afanoru láì ní fẹ́ kó tanná fúnra wa táàsì náà kọjá àlànà tílé láì wárò súlì sọ torí ọlọ́run ó lòun ṣe àbòsí léèwọ̀ fúnra òun nínú àlùkùránì kẹrìm ọlọ́run ní iná láà làyà àdèlè káwọ́mí sọ́ọ̀lì mìíràn torí pé iná láà láàyè ibùsọ̀ọ̀lì mìíràn láì sí àbòsí ń bẹ ẹni tá à ń sọ gangan gangan gangan. ó ní àkànjí àbákàmú bẹ́ẹ̀ ni àkànmú bẹ́ẹ̀ ni ṣe rí ọ̀rọ̀ àkànmú yìí dàbí pé ká mú ìràwọ̀ arábìnrin yìí àti ìràwọ̀ àkànmú kó wà ní kóló kan náà wájú sàtíà pé tán bá ti jọ dáyé wọ́n gbọ́dọ̀ jọ pàdé láti fẹ́ ara wọn lọ́kọláya eléyìí ni ọmọ jẹ́ pé àti ẹ̀mí gígùn tí ìrarùn fún tọkọtaya àti àánú ọlọ́run nínú àánú ọlọ́run lábẹ́ rẹ̀ nìkan bímọ alálà alálùbáríkà nínú àánú ọlọ́run ni kí arísìkì kọ́tọ̀dọ̀ ọkọ wá ní burújí gidi kí burújí jí fún àbúrò yín tí ó kọjá abẹ́rẹ́ sí rò nínú àánú ọlọ́run ni kí fọkànbalẹ̀ wà ẹmọkọ téèyàn ọ̀fẹ́ tí ó sàsùnnara tí ó gbàgbé ibi ó sùn sí ẹ̀mí gbọ́dọ̀ bá gbọ̀n pé ilé olólùfẹ́ lòun wà àkànmú yìí ni farabìnrin náà Bùdá mi. It's all right. Just calm down. Just calm down. Àbá lóru níbi tí ìmọ̀lẹ̀ tàn dé lórí ọ̀rọ̀ yìí amúwarí pé yóò ní ẹ̀gbin àti wọ̀sí nínú ìfún yóò fẹ́ dàbí ìnira tàbí ohun ìtìjú o ṣùgbọ́n o ẹ ẹ mọ̀ mi n gbọ́dọ̀ pa ẹ̀rọ torí gbogbo tá a bá ṣe láyé aláàó béèrè o èmi ò mọ̀ ọ́ pa fún yẹn o kò sí ọ̀nà méjì lórí ọ̀rọ̀ ọlọ́kùnrin pé kọ́ bá mi talẹ́ kí gbogbo ń tà dé fẹ́ lórí ayé àti tọ̀run kọ́ tẹ̀lé adé bẹ́ẹ̀ tó kọjá àkànmọ́ ìfàbùrù ni ṣùgbọ́n kankan la tún á lè ṣe bóyá lórí ìbẹ̀rù pé àwọn nǹkan tá a rí lórí dàbí challenges hmm. lórí ìrìn àjò hmm, àǹtú wà tí mo fẹ́ tí mo ti palẹ́ sí ilẹ̀ a máa gbé farabẹ̀rẹ̀ yìí ìwẹ̀ lálẹ́ yìí ntọ́ máa jẹ́ bí ìṣòro ń bẹ ọlọ́run ó gbé hmm. sọ́nà tútù fún un tó máa ti fojú kan arákùnrin ìdìnnà sẹ́ra atọ́lé mọ́sítàkìyà ẹ jẹ́ kí n gbé hàn tún yẹn wá fún un tó bá dùn ọ máa bá rọrùn ọlọ́run afáàánú ẹ̀ gbéwájú kó tó débẹ̀. àdúpẹ́ wọn àfa. ṣèkẹ́rù ọmọ ló yìí ṣé o kúkú yẹ pé àǹfààní wọn mọ nǹkan tí wọ́n sọ ṣá. aṣọ kàn aṣọ bẹ́ẹ̀ bọ̀. how is that possible pẹ̀lú àwọn ọkọ̀ àkọ́kọ́dá kan. aṣọ bẹ́ẹ̀ bọ̀ ẹni tá à ń dé ìpẹ̀lú mi láti ìgbà tí mo ti ṣẹ̀ tí mo ti mọ̀ pé èèyàn mọ̀ right from wrong tí mo jọ́kùnrin ìjókòó ni ìjà gbégbèsè ìyàwó ni ìjà gbégbèsè bísíǹsì ni ọkùnrin ni o lóòkè iṣẹ́ ọlọ́run àwọn ọlọ́run lò tó bá ti sọ ọlọ́run ló sọ listen listen no wá wá wá níṣòro o wò ọlọ́run ọba tó dá ló dá predator ó máa ó máa ó máa farabalẹ̀ mo àní kò yé sọ bẹ́ẹ̀ mọ́ ah, ah. bí téèyàn kò bá bàjẹ́ ṣé téèyàn kan dání ìwọ gbọ́ nǹkan tó sọ lò bó ṣe ní òòlù kò wá jẹ́ ká rí bó ṣe máa rí tó bá di kó tó wáyé gẹ̀rẹ́ díẹ̀ dáadáa mi dáadáa mi ní ah, bólóore mi bá dé o kí má ṣe ṣìwàwù sí i lọ́jọ́ tá a bá ń pínre ayọ̀ kẹsẹ̀ mi má ṣe rìnrìn kúrin. no you shouldn't have done that you shouldn't have yeah ẹ bá ti dúró kí n kẹ gbọ́ nǹkan tí mo fẹ́ sọ náà no ah, i mean èmi mọ̀ pé mi ò lè kó nàìjíríà ń sìn i know what i'm saying Uh-huh. nígbà náà kọ́ mi ò jẹ́wọ́ lórí ó túmọ̀ sí pé kẹ má pè mí kẹtún load container. I know I'm very worthy you don't need to tell me that. ẹ sọ fún mi iṣẹ́ yìí ní owó tẹ́fẹ́ fún wọn nísìn. nǹkan tí mo sọ fún mi pé ó yẹ kẹ gbọ́ lọ́dún mi kẹ tó fún gbọ́ ààrẹ rẹ̀. Oh, well, do, I, do, I don't even know. I'll call you back. I'll, I'll call you back. I'll call you back. Mommy, kí ló ṣẹlẹ̀, kí ló dé. You're scaring me. <sighs> Babes, I want àwọn idiots tó ń bá mi ṣiṣẹ́ yìí ọkàn work me up ni. Now, go to the pé mo wá, business 1.8 billion. Okay? Mo that is san one billion You know, Alright? thinking pé tí bá ti parí marriage me tèmi àti your padà you know then I'll perfect all documents My son 400 million balance tó you know but next thing tí màá only want ni send the container sórí omi mo ní why? wọn ní àwọn pípì yẹn sọ pé mo wà credit worthy ẹ àwọn ní láti dúró dè mí meanwhile tí mi ò bá sanwó yìí láàrin èní sí ọ̀túnla máa lose one point four billion tí mo ti kọ́kọ́ san tẹ́lẹ̀. ẹ bébì ṣé wàá yẹ kówó jẹ́ problem ẹ ní send it sí wọn náà. babe so owó kì í ṣe problem ẹ but the truth is bank ò ní release four hundred million tí wọn ò bá rí mẹ they won't release it so mo láti lọ kí n lọ perfect gbogbo documents kó lè release owó so I have no choice. I have to leave. No, baby, but you can't go. I'm going to lose my 1.4 billion. Baby, wait in work for a week. You can't go. I'm a shift date. You want to lose me kankan now. Ṣé bí ìyàwó mi ló jẹ́ 1.4 billion lọ. You want me to lose that money? Even mo fẹ́ rí 400 million You be buy. màá sọ fún wọn. I'm not going to get that here. Baby, just calm down. Àfi about done. Calm down. Solution la ma You can't just go. You don't have to be selfish with your own feelings. You don't have to. Baby, no, that's not what No, you're being selfish with your feelings you the wedding is not going anywhere that's why when your party shift wedding okay. i need four hundred million i have to get back to the state. baby look calm down. o lè sọ fún mi pé mi ò lè lọ mi ò lè lọ. baby. Bàdá mi, mo ti bá sọ̀rọ̀. Ọ̀kàrí, ọ̀kàrí. In fact, mo ṣe wà igun ojú tẹ̀ ń gbà mí ti because ṣó ló fà kíkọrí títí títí tó owó tó kọrin mọ́ ilẹ̀ báyìí pé láéláé òun lè ṣe nǹkan tó jọ bẹ́ẹ̀ o. Really? Yes nǹkan tó sọ fún mi nìyẹn ó ní bẹ́ẹ̀ mi àti bọ̀dá mi bá ṣe ń tọ́jú òun ta gbà òun sílé yẹn ó ní pòun wá òkè pẹ̀lú ẹ̀ fún hmm. òun fẹ́ jẹ́ kó wá fún ọmọ keep relationship pẹ̀lú òun hmm. àbí ká máa ṣe nǹkan bí ọ̀rọ̀ ìfẹ́ kò gbà ó mo wá ní kí ló dé kí ló ṣẹlẹ̀ kí ló rí ó ń jẹ́ kí n mọ̀ wípé nǹkan tó ṣe ní lẹ́ẹ̀kan òun nígbà kó ṣe ní lẹ́ẹ̀kejì pé nǹkan tí ó ṣe òun pẹ̀lú mọ́tọ́lá tí mọ́tọ́lá padà dá ẹ̀rù síta hmm. òun kò fẹ́ kí nǹkan bẹ́ẹ̀ kó tó ṣe òun lórí ilé mo ní no èmi i'm not like that but hmm. kò gbọ́. àwa lè bù náà àmọ́ bó ṣe lóun ò ṣe yẹn láàrin èmi àti ẹ̀ ó yẹ kó mọ̀ pé dandan ló máa ṣe. ìyẹn ìwé ọkọ ẹṣú òun tó. fílẹ̀ tọrọ bá kanlẹ̀ tó bá kọ̀kẹ́ ó tún níbi kan tá a máa ń gbé gbà. inú kí ọkùnrin embarrass èmi dáyé kò tó dáyé o òye nǹkan tí mo dẹ̀ ń sọ ó yé mi jù ẹ lọ hmm? àbí ó yé ẹ jù mí lọ. filẹ̀ yáde síbẹ̀ my hand will láti bí báyìí lọ. you have done my biddings no no nǹkan tí mo ní kò ṣe kò ti ṣe ìwọ fi jókòó lẹ. Hmm? ọmọkùnrin márùn-ún bóyá fẹ́ ṣe. bọ̀ láàrin ìrìn àtàwọn fáàbì ṣe nǹkan kan it's all right ó yá túra dá it's okay it's okay ìwọ náà ni mò ń dúró tẹ́lẹ̀ mo fẹ́ jáde ìyá kì í gbé ẹjọ́ náà. Mọ́tọ́lá ọ̀run kí ló lè ṣẹlẹ̀ tó sọ pé ó lè sọ lórí fóònù tó ṣáà insist pé dandandan gbọ́dọ̀ rí mi tó fi wá mú ẹ tó fi wá ká mi mọ́bi tí mo wà yìí kí ni nǹkan náà kí ló ṣẹlẹ̀. ọ̀rẹ́ mi wàhálà ti wà wàhálà wà wàhálà ti wà ó bíi ti báwo. ọkọ mi ló dédé receive call lórí fóònù pé ó ṣọ̀rọ̀ business kan kò ṣọ̀rọ̀ business kan ìgbà tó ṣàmà sọ̀rọ̀ tán ṣáà ó ṣàṣọ fún mi pé òun ní láti padà sáàbùrọ̀ torí bísínẹ́sì yìí kókó ibẹ̀ ni kó wá lóun máa postpone wedding wa. postpone kí wedding ah. àná sọ pé òun fẹ́ padà sáàbùrọ̀ torí pé bísínẹ́sì tó bá wọn sẹ́yìn wọn gbọ́dọ̀ lọ mójútó kó má bàa já mọ́rùn lọ́wọ́ ó dẹ̀ sọ fún mi pé owó yẹn pọ̀ àfi tóun bá dé abroad lòun máa ṣẹlẹ̀ sẹ́yìn owó yẹn jáde lóró kan báyìí ó dúró nídúró pé ká postpone wedding yẹn. ó rọrùn wo ló sọ lẹ́nu. àmọ́ má má bá mi ṣeré kéré ṣé wọn náà rí i pé wàhálà ti wà báyìí postpone wedding. yes wedding me to pay gbogbo èrò lé lórí oye tó wà Chicago ó ti ra tíkẹ̀tẹ̀ charity Virginia ti ra tíkẹ̀tẹ̀ ọ̀rẹ́ mi honey balls àwọn náà ti ra tíkẹ̀tẹ̀ gbogbo ọ̀nà ló ń bọ̀ jọ́kì ni mo fẹ́ sọ fún wọn má jẹ́ ń jẹ gbèsè ẹ gbogbo tèmi náà ti ná lórí wedding yìí pé a máa ṣe wedding ọ̀rẹ́ mi gbàgbé ọ̀rọ̀ postpone yẹn náà gbàgbé ẹ̀ kí ni wọ́n rò pa lè ṣe sí báyìí. inú ti mo náà ni mo ṣe wá sáré wa báyìí tó lówó tó sọ fún mi pé ó ṣì kù tó fi gba bísíǹsì jáde is four hundred million naira How would they release the ń bíbá àfi tó ń bá dán. àfi tó ń bá dé abroad lòun tó lè sáyẹn owó jade? four hundred million How will you know? She ṣé know náà rí She bought ṣùgbọ́n ti sọ pé tẹ bá wedding tán ìwọ náà máa tẹ̀lé wọn lọ be letting my daughter show him. At the jọ lọ sí amẹ́ríkà. ẹyìn kó tó sọ nìyẹn pé after wedding àjọ máa padà sí ọ̀hún a máa lọ honeymoon wà ń bẹ̀. ẹ ẹ padà honeymoon She wọn She wọn fẹ́ gbé to sọpọ ẹ ṣe fẹjọ máa gbọ́ òun ni. ah mi ò fẹ́ fọkọ mi sílẹ̀ tó bá ti mọ kó lè fọpọ ẹ sílẹ̀ a máa wúwo yẹn nìyẹn ìgbà tó ti sọ pé táwọn bá dọ̀hún làwọn máa tó lè sáìn owó ìwà lo gbogbo nǹkan tó dàbí owó ń bíbà tí wọ́n lè sọ dowó wàá fi bá wọn sọ tẹ bá dẹ̀ ti dọ̀hún wọ́n dẹ̀ máa dá padà fún ẹ tó bá dẹ̀ dá padà nǹkan tọkọ ẹ ni nǹkan tiẹ̀ ni nǹkan tí wọ́n ni ọkọ ẹ ló ni wọ́n dẹ̀ máa dáwọ́ yẹn padà fún ẹ. ẹbùn tí owó yẹn pọ̀ ibo ló ti expect kí ríru owó bẹ́ẹ̀. kálá tiẹ̀ ṣe wedding lé ni bí èlò ni wọ́n máa ní tó ẹ mo sì máa ní tó fifteen million naira sínú àkáǹtì mi. ah fifteen million. yes. nínú four hundred million. Hmm. ìyẹn náà pọ̀ àmọ́ kò tún pọ̀. kò pọ̀. bẹ́ẹ̀ ni ọlọ́run kẹ́ ẹ̀ gan ọlọ́run kẹ́ ẹ̀ wọ́n ló mọ bó ṣe tó lọ́dọ̀ ọlọ́run bẹ́ẹ̀ ni orí mọ́tò ta wàá nú ẹ̀yìn sí ara ẹ̀ àwọn mọ́tò tó sọ pé ó ń bọ̀ yẹn náà ẹ̀ ara ẹ̀ ni kí ṣe pé mo ní kò tà ó ní táwọn tó bá máa gbé mọ́tò yìí tó gbé àwòrán tó ń bọ̀ yẹn náà àti ilé tó bá fi lọ yọ owó bank ó máa fún ẹ̀ èló ní four hundred million lọ́wọ́ àwọn báńkà in fact wọ́n lè ya ìdú four hundred million lọ ó máa ń wé collateral ní tí collateral bá ju bẹ́ẹ̀ lọ ó máa fún ẹ kàkàkú fi máa di pé wọ́n post mú wedding mọ́ ẹ lọ́wọ́ tó yẹ pé máa tún di ẹtì. kí n ta mọ́tò kí n ta lé. sọ pé kò ta o mo ní kò fi yáwó ni o ti ní fifty million three fifty lànà ń wá sí tó bá bá fi gbé mọ́tò yìí lẹ̀ tó gbé àwọn mọ́tò tó kù lẹ̀ tó fi ṣe collateral àti ilé kò tiẹ̀ lé tó yẹn ilé ẹ̀yọ ọkọ̀ yẹn gan pàápàá wọ́n máa wówó yẹn jáde. Ah, mi ì tiẹ̀ fẹ́ gbọ́rọ̀ ọkọ̀ sípò nìyẹn rárá. Ah! ìwọ gan ohun máa dúró wàhálà torí kò tó rọkọ yìí rà ṣé bí gbogbo ẹ ló sọ fún mi. ẹ gbogbo sítórì tó sọ fún mi pé nǹkan tọkùnrin ṣe fún ẹ ó náà má jẹ́ kí lè dẹ̀tì mọ́ wa lọ́wọ́. tètè sọ ni báṣẹbáṣẹ nìyẹn ó máa lọ gba owó yẹn ní báńkì wá dẹ̀ dá padà tọpọ ẹ bá ti dọ̀hún wọn máa sáyìn owó yẹn wá dẹ̀ gbé fún ẹ wá dẹ̀ dáwó báńkì padà. máa dówó báńkì padà. ìdáhùn ó ti ẹ̀rọ bí disgrace yẹn ṣe máa pọ̀ postpo gbogbo àwọn èèyàn ta ti sọ fún. Ah! tí ewé bá fẹ́ láàrin ọ̀sẹ̀ ó máa ń dọ̀sẹ̀ ni láti di kankan náà báyìí eh, láti ìgbà tó dẹ̀ ti dásẹ̀ wọnú àlàáfíà ti tayọ seriously the business line in the family way kódà àwọn family mi tó wà ní òyìnbó àlàáfíà yẹn kàn wọ́n lára ah, eh, ṣẹlẹ̀ wọ́n mọ̀ pé ẹlòmíà wọlé tìyàn báyìí gbogbo nǹkan á dàrú ẹnujọ́ mẹ́ta yìí gbogbo ẹ̀rí ó ń lọ bó ṣe yẹ kó ah. lọ mọ serious o àmọ́ àwọn òjà bọ́ mọ́ wa lọ́wọ́ amúgbà ah. ẹgbẹ́ ọ̀fọ̀ mọ́ wa ah, lọ́wọ́ kí o tún sí ìkọ̀ tó tún kù tó tú. àdúpẹ́ <laughs> àdúpẹ́ ọlọ́run ní jẹ́ kí gbogbo wa bọ́ lórí gbogbo dọ̀. àmín àmín hmm. mo fẹ́ pàkíyèsí ẹ̀sìn kankan tí bá ní mi ò mọ nǹkan tó ń ṣẹlẹ̀ láàrin wa àti àbúrò mi ṣe kẹ́lu kíkọ́ ìṣe ó lè strange sí ẹ àmọ́ èmi gangan ni mo ṣokùnfà ẹ. ha bẹ́ẹ̀ ni èmi ni mo lọ ọ̀yọ́ ni mo tọ̀yọ́ bọ̀ <laughs> in fact èmi ni mo kì í láyà pé gbogbo àyẹ̀dì kò dẹnu ìfẹ́ gan ẹ. ah bẹ́ẹ̀ ni mi ò wá nífẹ̀ẹ́ kò ṣe lóní yàjòyàjò o lè take time ẹ. Mm? Mm. You can take your time. Hmm àmọ́ tí gbogbo ẹ̀ bá yé ẹ tára ẹ̀ balẹ̀ tán wàá mọ̀ pé mi ò fẹ́ fún wàhálà àbúrò mi lòun náà mi ò lè fẹ́ fún wàhálà mi ò wá ní fi okùn sí ẹ lọ́rùn kí n wọ ẹ by force by fire máa fọ ẹ lórí ọ̀fẹ́ àti dàrú. <laughs> má bínú. ẹ ní kò yé dọ̀bálẹ̀. ẹ má bínú. sẹ́rí mo mọ rírì gbogbo tẹ́ ti ṣe inú ayé mi o. Mm-hmm. èmi náà ọlọ́run jẹ́ kí n lè sẹ̀ sórí. àmọ́ ọ̀nà tẹ́ fẹ́ tó fẹ́ dàbí pé kí ni fẹ́ bá wa o. Mm. ó rí bákan sí mi o ẹ má bínú torí ọlọ́run ẹ má bínú o. ẹ ẹ lẹ́ẹ̀mọ́ ń pa ẹ̀. mo mọ̀ ń pa ẹ̀ bó ṣe rí bákan sí ẹ nígbà tí mo bá sọ lòun náà lórí bákan náà sọ bọ́dá mi bá ọlẹ́ máa jẹ́ ní kí n lọ kẹnu ìfẹ́ mo ní just go ahead you do my own bidding and yẹ ká wo nǹkan tó máa tẹ̀yìn ẹ̀yọ́ náà. owó ó tóbi. èmi náà mọ̀ rẹ̀. ẹ má bínú o ẹ má bínú o ọlọ́run ní jẹ́ gbogbo ọ sí rìn o bọ́dá. 哎。Uh kíní ẹ fún mi láyè díẹ̀ gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ṣe sọ kí n lọ kí n lọ dàárò kí n lọ dàárò tó ti yé yín hmm. ọlọ́run ní sọ ọlọ́run ní sí orí ẹ̀dẹ́ fún gbogbo wa. àmín àmín àmín àmín kò sí wàhálà o máa fẹ́ lórí ọ̀fẹ́ kí wọ́n náà lọ bọ̀ kó mọ̀ ṣáfẹ́ kó mọ̀ ọ̀kan ni pé mi ò fẹ́ fún lábúrò kó lè dáná ni gbogbo wa ń ṣe. lẹ́yìn tí mo wá sọ gbogbo ilé ìtọ́ ìyẹn ò ní kó feel uncomfortable náà lẹ́wọ̀ ah, ilé ilé ẹ̀ o kò ṣe é ṣe tẹ́lẹ̀ náà ni kò máa ṣe don't feel strange about it kò take time ẹ tó bá wá kọ wájú sẹ kò ta tó bá kẹ̀yìn sẹ kò ta tó bá wá kò wọ nípa àtẹlẹ́dà ẹ kò handle ẹ fúnra ẹ. o ah. hmm? ti o ti o ti yé mi. enjoy your sister. yes i did. it's alright it's alright and eh, that's good o lè take nap díẹ̀ kó tó máa lọ́wọ́ ẹ̀. I get drinks here? Drinks to the light, you Why in your okay, go my space. Baby, sure. Baby. Mi ò sùn náà, kí ló tó ń gbà mí? Kí ló ṣe? Kí ló dé? Baby, kí ló dé náà? O ṣe máa bí mi pé kí ló drinks to the light, you know, bẹ́ẹ̀ gbé wa o. Kí ló ń ṣe ẹ̀ náà? Ṣé bí mo ṣe wà yìí ọ̀rọ̀ drink ló bá mi ni? Tí o sọ pé kí n dìde drink? Ẹ ah! eh, kí ló wá Oh, why are you like this? Kí ló ń ṣe báyìí fún mi? Mo sọ problem mi fún ẹ. Bí mo ṣe wà yìí, ó mọ nǹkan tó yẹ in n US. Ah, okay, máa ṣọ̀p ẹ. Mo ní kí wọ́n tí mi ò jẹ́ I will let you know. First thing láàárọ̀ làwọn lọ book flight padà sí US. That's it. Ṣé nǹkan tó Ah ah, baby, shall we go away now? Ah, jọ ṣé kò tó torí ṣé kí lose one point four billion baby calm down Joe. baby. So, o ṣe me mi ò lọ́wọ́ tí mo become? baby tí n bá sọ calm down ó yẹ kó mọ̀ pé calm down ni must sort owó way out now. Hmm. yeah. Must sort it house. mo sort owó out. mo sort it house. just Soft me. mi let's sort it. baby calm down Shall we go practice mi tí including Ile tàwa náà mo yá lónìí. no no no òfin properties gba loan and all that ṣé gbogbo ẹ̀ wá tó four hundred million. yes torí mo tún yáwó lọ́wọ́ àwọn èèyàn tí mo mọ̀ kọ̀ọ̀kan tó jẹ́ àwọn èèyàn ńlá kówó yẹn lè pé mi kàn lè let's go wedding mi bẹ́ẹ̀ just because of own business. Um, kò ṣe pé mi náà love kò dẹ̀ ṣe pé mo ready láti she wedding yẹn uh-huh. but you know this is one point four billion naira tí ó dẹ̀ ṣe pé mo lówó kankan níbì kan mo lówó níbì kan tí mo fẹ́ fi I just have to go that is it But listen to Tini Osote. Are you sure, darling? Baby, I'm sure. Besides, she tá bá she wedding tán, She bá jump ń padà sí abroad ni. Oh, yes, yes, yes. Wọ́n is it in tá bá dé bẹ́ẹ̀, àjẹjọ́ máa ma ṣiṣẹ́, a máa do dán wọn padà. Àná ah, no, no, ẹni láti ṣiṣẹ́ owó yẹn wà lẹ̀. So, kí la wá ń sọ? Ah, baby, are you are you really sure? Baby, I'm sure. So, nǹkan tó sọ fún mi sì ń pé tí bá fún ẹ lákàntì nọ́mbà yẹn, ọ máa san hundred million yẹn síbẹ̀. Baby, àkáǹtì nọ́mbà wo ló fẹ́ lò? Mo máa transfer ìṣẹ̀ right away. Eh. Yeah. You see, this is what I'm saying. Bí wọ́n ṣe máa mú obìnrin tó jẹ́ pé pillar ló jẹ́ fún yàn tó jẹ́ support fún yàn. you know I love you so much. I love you more. Are you sure? I'm double sure. <laughs> Ṣọ́dẹ̀ máa mú drink ẹ̀ sàn. Máa mú gbogbo ẹ̀tàn máa tún béèrè sí. <laughs> Nǹkan tó wà lọ́kàn mi ti lọ. So I'll get, I'll get it and um, here you go. you. know, um, for an everlasting relationship. Mm-hmm. Okay you and I till eternity. Amen. Uh, kí Ọlọ́run kó máa yà wá. Àmín. Uh, eh, kí èṣù kó máa wọlé wa. Àmín. Oh, Ká máa rí alátakò kankan. Àmín. Wàá bọ́kùnrin fún mi. Oh, àmín. Wàá bí obìnrin fún mi. Àmín. Wàá bí ìbejì fún mi. Àmín. Love you forever, darling. I dúró dẹ́nìkan kan ohun tó fẹ́lẹ́ ayé ṣe. you like lẹ́nu pé mo ní kó yọjú sí mi lọ́jọ́ ọ̀sẹ̀. ó jọ èmi náà lójú díẹ̀ torí ńgbà mo pè yín tẹ ní òní gangan ni kí n máa bọ̀ mo ní ah mo sáà ń wo lọ́kàn pé ah, ẹ ìgbàlejò lónìí. ọ̀rọ̀ tiẹ̀ ní bá ni o bí ẹ bá ṣe pé ọ̀rọ̀ tiẹ̀ ní bá òun ìgbàlejò kankan lónìí àsìkò yìí lèmi gan máa ń bá wọn gbarúmọlẹ̀ ṣèpàdé àmọ́ ọ̀rọ̀ títí ẹ ó padidan lọ́kàn mi púpọ̀ jù ìdínú tí mo ṣe ní pé kọ́ wa yọjú sí mi. ẹ̀yin àkànmú ebi wàá mọ̀ pé báyẹ̀rẹ̀ bá patí kò lágbóhùn ẹ̀yẹ lóko mo sì fẹ́ kọ́ tẹ́tí tẹ́lẹ̀ jẹ́ kó o fi gbéyàwó ọ̀rọ̀ ọ̀rọ̀ tí mo fẹ́ sọ fún yẹ ọ̀rọ̀ tó lágbára ni o ọ̀rọ̀ ọmọbìnrin tó lóun àtẹ̀gbọ́n rẹ̀ ń dọ̀ láàmú tí wọ́n sì kọ́ ti kún sọ́rọ̀ wọn nǹkan bẹ́ẹ̀ bẹ́ẹ̀. ṣé sìkẹ́ni. ayín mo sọ mo lórí bákan mo lórí bákan ara mo ń fún mi nì ara mo ń fún mi nì mo ti mọ mo mọ pé kò lè lẹ́yìn tó dáa. nǹkan kí mo lọ́n bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ò ti ń síwájú ẹlẹ́ẹ̀dẹ́gbẹ̀ ẹ̀dẹ́ nǹkan rẹ lọ́n bẹ níbẹ̀ o ọ̀nà ni ọmọbìnrin náà. <laughs> àwọn abẹ́ má bínú ẹ má bínú jàre èmi mo jẹ̀bi ó dàbí pé ṣàlàyé àwọn kankan dé àwọn délẹ̀délẹ̀ fún yín kò jẹ́ kó lè yé yín ọmọbìnrin tí táwọn pè ní sìkẹ́mi tẹ́ ẹ sọ fún mi pọ́ náà nìyí ṣé ẹ mọ̀ bó ṣe jẹ́ sí ọmọbìnrin tó ṣe dandan tí ó lé mi bọ́ tàǹsà ṣé ẹ mọ̀ pọ́nrẹ́ láì méjèèjì ẹ̀yin àgbàlagbà sì sọ pé fọ̀rẹ́ rẹ hàn mí kí n mọ orí èèyàn tó jẹ́. ìwà kankan náà ni ó jọ wà nù wọn díẹ̀ díẹ̀ báyìí náà ni o yóò fi yàtọ̀ o. jẹ́ ìsọ kínní kan fún òkú yìí olónìí ṣé wàá mọ̀ pé nínú ẹ̀gbin lọ́lá ń gbé ni. lórí kan sọ bẹ́ẹ̀ ń jó ni. èèyàn kéèyàn tí ó bá farayọ́ láláyé yìí ó tọ̀ wọ́n sì kọ́kọ́ farayẹ́gbin náà. ṣé wàá mọ̀ pé bẹ́lẹ́dà ti sọ pé ó rẹ̀ ni so orí tíjọ́ kìíní àná tó kọ́kọ́ fẹ́ tó pè láyà rẹ eré ọmọdé lásán lẹ́jọ́ bára yín sí èyí sáyà rẹ so ọ̀rọ̀ ọmọ yìí borí bá ti ń fọ orí ọmọ fọ ni borí bá sì ti ń fọmọ náà orí ọmọ fọwọ́ náà nítorí pé kí ni ìmùlẹ̀lẹ̀ yín méjèèjì jọ kọ wá látòdì ọ̀run ẹ sì jọ lura yín pẹ́pẹ́pẹ́pẹ́pẹ́ ọ gbọ́dọ̀ dọ́mọ inú kọ́ lọ rèé fàmọ́ra gbogbo tó ń bẹ sọ kọ́ ọ sọ pé ó ti gbọ́ sọ wá rí onígbóná gbọ́dọ̀ pẹ́ lẹ́nu owó sì gbọdọ̀ pẹ́ sáà kéèké ìgbó náà gbóru lè yẹn ń jí ọpọlọ tọ́bẹ̀ tí ilé tutù awọ rẹ̀ ó yí tìkẹ́tìkẹ́ lónìí yìí náà ni kò ní ìrọ̀lẹ́. honey my baby akunlẹ o sweetheart. bóyá wà ní ìyá mi ò máa rí nínú ilé níbo ló wá lè lọ. Move it to a street kó máa mọ́bi kókó níbo ló wá lè lọ àbí. pa ọ̀rọ̀ tó wà lẹ́ ìwọ ló pa ọ́ tí ìwọ bá du èpò ọlọ́run mú ṣinṣin èyí tó gbọdọ̀ gbèṣù láyè tàbí gbanì kì í ṣe wọ́n máa ń dínà oore èèyàn ni ọmọtọ́lá gbogbo nǹkan tó ṣẹlẹ̀ sí ẹ yìí ìwọ ló fà á o. ọlọ́run mi ìwọ ni màá sìn títí ayé o àmì o lọ́jọ́ mo rí jẹ́ ọlọ́run látọ̀dọ̀ rẹ wá. lọ́jọ́ mo rí mu ọlọ́run látọ̀dọ̀ rẹ bọ̀ o ọlọ́run mi ìwọ ni màá sìn títí ayé o àmì o ah bàbá dáadáa. ọlọ́run àwọn ọmọ ogun Ísírẹ́lì ìwọ ni màá máa sìn títí ayé rẹ mi ò ní fi gbá kankan mi ò ní tí ọlọ́run pẹ̀lú má mú mi ọmọ tọ́lá ìwọ tá a ti gbé gorí ẹsẹ̀ aṣọ ẹ̀dọ́mọ a ti rà ẹ́ padà ó wá lọ gbé ogun orí ẹ fún kọ̀lọ̀kọ̀lọ̀ adìyẹ àwọn ọkùnrin wọ́n wá ṣe báṣubàṣe hmm. wo ìmọ̀ràn tèmi fún ẹni wípé bóyá tó bá túbọ̀ súnmọ́ àdúrà kó wá ojú olúwa torí wípé ó sọ nínú ọ̀rọ̀ rẹ̀ wípé òun ó ṣe àṣàánú fáwọn tó ń ṣàánú bẹ́ẹ̀ ó ṣeé ṣe kó sì fi àánú bí ọ̀wọ̀ lẹ́ẹ̀kan sí bẹ́ẹ̀ ni Amatola. Sir. Hmm. kí ló dé kí ló dé ọmọtọ́lá ní ìwọ tí mo gbé tí mo gbé gẹ̀gẹ̀gẹ̀ mọ ìhà tí a kọ sí ẹ nínú ìjọ yìí ọlọ́run má nífẹ̀ẹ́ rẹ̀ ìwọ tí ọlọ́run ṣàánú fún ọlọ́run ọ̀ṣọ́fà ó mú ẹ gòkè òkè ìgbàlà báyìí ó wá fún ẹ ní gbogbo ohun ìdùnnú tí ò tọrọ fún ẹ ní ọrọ̀ fún ẹ ní fọkànbalẹ̀ ó fún ẹ ní password tí ọlọ́run wá fún ẹ èyí tó ṣílẹ̀kùn ayọ̀ nínú ìgbésí ayé ẹ̀ wá sọ nù. bàbá hmm? ó ṣe gba ìtànjẹ láyè nínú ayé ẹ̀ wọ́n wá gbá ẹ wọ́n gbá ẹ báyìí báyìí àmú ẹ wọ ilé ògbó àmú ẹ wọ inú ìmọ́lẹ̀ ó wá mú gbogbo ẹ̀ báyìí lọ́sọ̀ọ́ gbọ̀ngàn báyìí ó da gbogbo ẹ̀ nù àbí wo fóònù rẹ lọ́wọ́ mi tí bá mú lé ẹ lọ́wọ́ báyìí ó máa ń rí sí kí nìdí pásíwọ̀dì ẹ kò sí lọ́wọ́ ẹ ṣùgbọ́n ọlọ́run ṣàánú ẹ nípa àkànṣe àdúrà àwẹ̀ àti gbogbo ìrìn àjò tá a rìn láti bẹ̀ ọlọ́run wọ́n mú lé ẹ lọ́wọ́ kọ́kọ́rọ́ ayọ̀ ẹ ìyá àkànbó o bá pàdánù ẹ̀ òun rí lọ́jọ́ tó ní a ò ṣe dáadáa o wọ́n tọ́lá ò ṣe dáadáa àmọ́ nínú àdúrà rápẹ́ tí mo ṣe amúmiri wípé ó ṣeé ṣe kọ́nà tún sì fún ẹ ní àyè lẹ́ẹ̀kan sí àmọ́ owó ẹ̀ nìyẹn wá kù sí tó bá lè rí arákùnrin àkànmú ẹ̀ kò wárí àkànmú tó ń ṣe password ilé ayé ẹ̀ ó ṣeé ṣe kọ́ lóhun tó ṣe pa ẹ́ lẹ́rìn ayọ̀ lẹ́ẹ̀kan sí. olùṣọ́ báwo mo ṣe máa rárá kùnrin yìí. àbọ̀tọ́lá ọwọ́ ènìyàn kù sí ọwọ́ ẹ̀ ló kù sí àmọ́ àwọn ò ní fi ẹ́ lẹ̀ a ṣì máa tẹ̀síwájú nínú àdúrà a máa fàdúrà jagun ní gbogbo ìgbà. ẹni tó lójú tí kò fi ríran ẹ ṣe ṣe ọ̀sẹ̀ ẹni tó lójú tí kò fi ríran ẹ ṣe ṣe ọ̀sẹ̀. Ah. ẹ̀yin wòlímàs ẹ jọ̀ọ́ ẹ bá mi bólúṣọ sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ ayé mi ẹ bá mi bá wọn sọ̀rọ̀ mo ti bólúṣọ wọn gbọ́ ẹ jọ̀ọ́ ẹ̀yin ni mo túmọ̀ tẹ́lẹ̀ bá mi bá wọn sọ̀rọ̀ ẹ̀yin wòlímàs ẹ jọ̀ọ́ ẹ má wù mí níràn báyìí ayé mi ṣubú lọ rèé ẹ bá mi bẹ̀ wọ́n kó bá mi bó lóun sọ̀rọ̀ kókó lóun fún mi ní second chance ní táìmù yìí má lù dáadáa kò sí nǹkan kan tá a lè ṣe sí mọ́ ọ gẹ́gẹ́ bí nǹkan tí olùṣọ́ sọ èèyàn làwa náà ìránṣẹ́ ọlọ́run lásán ni wa wíwí ni tiwa àṣẹ ń bẹ lọ́dọ̀ olúwa tó ń wà níṣẹ́. bẹ́ẹ̀ ni. gẹ́gẹ́ bí nǹkan tó olùṣọ́ sọ bóyá kó o wá ojú ọlọ́run nígbà tó o lè rí i pè é nígbà tó wà nítòsí ẹ tó o bá lè ríra rẹ bọ inú ibú ẹ̀jẹ̀ àgbélébú tó o lè gba àdúrà ó ṣeé ṣe kọ́lọ́run ṣíjú àánú wò ẹ̀ lẹ́ẹ̀kan sí i lẹ́yìn èyí kò sí nǹkan táwa lè ṣe a ò lè gbaṣẹ́ olúwa ṣe. ọmọtọ́lá ṣé wo ò nígbàgbọ́ ni. mo ní. Ah, ah, níwọ̀n ìgbàgbà tó bá ti ní ìgbàgbọ́ ó dájú kọ́lọ́run máa ṣe é àti wípé tó bá jẹ́ pé àti pásítọ̀ ti gbà ẹ́ mọ̀ràn wípé tó bá ti fẹ́ ṣe wedding kó o gbàdúrà tó bá yẹ pé o gbọ́ sí pásítọ̀ lẹ́nu gbogbo nǹkan tó ṣẹlẹ̀ yóò ní ṣẹlẹ̀ àti wípé tó bá ṣe pé o ò lé ọmọkùnrin yìí ni gbogbo wàhálà tó kó sí yìí ò ní kó sí i àdúrà nìkan la máa máa gbà báyìí torí pé ìwọ fúnra ra ẹ̀ ló fi ọwọ́ rẹ lólé orí ẹ lọ. ẹ wọ aago mẹ́ta ti lù ẹ jẹ́ ká lọ forí balẹ̀. Obi tí mo padà bálé ayé ara mi dé. Agogo tí ká wákàtí lè dájọ́. Bàmí ọ̀run wákàtí mi ò sí rè. Agogo agogo ká wákàtí ọjọ́. Ká mi ò sí rè. Ìbárò lóore mi bàbá jẹ́ kí n lè dá mọ̀ ojú inú mi Èdùmàrè dákun màmá jẹ́ kó kí n má fojú olóore mi kúkì lọ́jọ́ tán bá ń pinre ayọ̀ kẹsẹ̀ mi má ṣe rìnrìn kúrin o mo ní bólóore mi bá dé o kí n má ṣe ṣìwà òsì lọ́jọ́ tán bá ń pinre ayọ̀ kẹsẹ̀ mi má ṣe rìnrìn kúrin áńgẹ́lì tó ń pínre ojú rẹ̀ dà áńgẹ́lì tó ń pínre ojú rẹ̀ dà. yẹn náà ni. ẹ kalẹ̀ ẹ jọ ṣìkẹ́mi mò ń béèrè nílé yìí. sista ṣìkẹ́mi. ee ah wọ́n ti kúrò ń bíbà yìí by wọn ò gbé bíbà yìí mọ́. kò gbé bíbà yìí mọ́ kẹ̀. wọn ò gbé bíbà yìí mọ́. ṣé mo bí tó ń gbé e jọ. ah ìjẹ́rìn yìí lọ́ sì so wọ́n ti move lọ sínú house wọn. kí ni mo gbọ́ tẹ̀sẹ̀ ní housewarming ẹ nà án ìjẹ́yìn la lọ ṣe ìṣílé housewarming fún wọn. ẹ jọ̀ọ́ ẹ má bínú ṣé ẹ lè mú mi débẹ̀. Ah, àǹtí sẹ́yìn ò ní nọ́mbà wọn ni. mo ní nọ́mbà ẹ̀ bó ti mọ̀ pé nọ́mbà ẹ̀ kò lọ so mi ò mọ̀ bóyá kò lo síìmù yẹn mọ́. èmi náà ò dẹ̀ wá ní nọ́mbà wọn mọ́ o ní nọ́mbà wọn mọ́. ẹ àǹtí ẹ jọ̀ọ́ ẹ ṣe mí favour kan ẹ mú mi dé ibi tẹ́ni ẹ ti ṣe housewarming yẹn ẹ jọ̀ọ́. Ah, nǹkan tó ṣẹlẹ̀ ni pé mi ò mọ bá ṣe débẹ̀ bọ̀ mo kò mọlé yẹn gangan mi ì lè trace àdúgbò yẹn eh. mi ì lè trace àdúgbò yẹn. Eh, ẹ jẹ́ ká ṣe báyìí ṣẹ́rí at least tábà tẹ̀ dádúgbò yẹn again ó possible ẹ̀mọ̀ ká tiẹ̀ mọ̀ yàn tó máa mọ ibi tó ń gbé since pé ìjẹ́rin lẹ ṣì ṣe housewarming bẹ́ẹ̀ ẹ get. Ah, bó ilẹ̀ tí wàá ṣú báyìí àlè lọ́bẹ̀ mọ́ yìí òótọ́ ni mi mi máì kí n wá lọ́la mi máì kí n wá lọ́la. àti ṣé o sì ló tẹ̀ ń gbọ̀n báyìí. kò sí kankan ọ̀rẹ́ mi ni ìdè mo ti gbọ́ látọ̀dọ̀ ti ṣe díẹ̀ nǹkan tí mo dẹ̀ fẹ́ rí fún wà very important. ẹ mọ̀ nǹkan tó máa ṣẹlẹ̀ tó bá ti di kan bíi eight nine láàárọ̀ ọ̀la ẹ̀yẹn wá sọ àjọ lọ́bẹ̀. eight nine láàárọ̀ ọ̀la ẹ máa wọ̀ mí máì má ti débìbà láti sẹ́wọ̀n má ti débìbà ọ̀rọ̀ ẹ ṣe é mọ́ ni mo dúpẹ́ náà ẹ ṣe é mọ́ ẹni tó lójú tí kò fi ríran ẹ ṣe ṣíọ̀sí o ẹni tó lójú tí kò fi ríran ẹ ṣe ṣíọ̀sí o. Mọ́tòlá, ọ̀rẹ́ mi kọjọ́ mẹ́ta. Báwo ni? Dáadáa rẹ̀ báwo lè mọ ibi tí mò ń gbé. àwọn ló mú mi wá sọ́dọ̀ ẹ̀. ọ̀dà náà mi ìbá tẹ̀ ní kó wọlé kó jókòó àmọ́ bó ṣe rí mi yìí ilé ti kún àwọn àbúrò ọkọ mi méjì àtọmọ mẹ́rin wọ́n wà nílé orí pé lẹ́sìn kú tọ̀tọ̀. ṣìkẹ́mi kan tí mo wá fẹ́ rí ọ fún kò pọ̀ jù ó dẹ̀ wà very important jẹ́ ká wọlé. èmi ò ní tẹ̀mí ẹ sí ò lè wọlé apply number six ẹ̀ náà ẹ́ olè àwọn àbúrò ọkọ mi wà nínú ilé ó possible náà kí ládé fún máa sọ. ṣìkẹ́ mi mọ́ mọ́tọ́lá ni ọ̀rẹ́ ẹ̀. mo mọ̀ pé wọ́n mọ́tọ́lá ló bá mi sọ̀rọ̀. nǹkan tí mo fẹ́ rí ẹ fún ọ̀pọ̀ jù. mo ní pé kó máa lọ báwọn àlejò wà nínú ilé mi. yes really. akọ̀wé mi akọ̀wé mi. tèmi níyà níbikíbi tó lóore mi bá wà jẹ́ kó wá mi kàn ó.

Olódùmarè dákun màmá jẹ́ kó fọ́ kí n má fojú olóore mi kún kí lọ́jọ́ tán bá péré ayọ̀ kẹsẹ̀ mi má ṣe rìnrìn kúrin o mo ní bólóore mi bá dé o kí má ṣe ṣìwà òsì lọ́jọ́ tán bá péré ayọ̀ kẹsẹ̀ mi má ṣe rìnrìn kúrin o bóyá áńgẹ́lì tó ń pín ojú rẹ̀ dà. angeli